òun nìyẹn ọlọ́run nìyẹn láàrin èmi rẹ̀ ọlọ́run ó ṣe ìdájọ́ tó sọ ní gbangba wálé àì ọlọ́run ó ṣe ìdájọ́ rẹ̀ ní gbangba láàrin èmi àti Fatima ní n tó ohun jọ lálẹ́ tí gbogbo àgbáyé ń gbọ́ ọlọ́run ó ṣe ìdájọ́ rẹ̀ láàrin èmi rẹ̀ èmi kò ṣe pé. méjìlá sàgbémẹ́rìnlá ní sálé sílé ọ̀ṣọ́ kọ̀ọ̀kan tí wọ́n fòfin wọn jara wọn ọmọ yẹn ní ìsìn tó tiẹ̀ wá the most pathetic aspect ni pé àwọn ọmọ yẹn àrí wọn máa mọ̀ bí táwọn ọmọ yẹn wà wọ́n ti kó àwọn ọmọ yẹn lọ síbi táwọn ọmọ tó pé skul táwọn ọmọ yẹn wà tí mo ti lọ san owó ní last year October eh, four ní last year tí mo san owó school àwọn ọmọ yẹn full payment everything i paid ninety nine thousand seven hundred naira owó ilé kéwù náà mo san twelve thousand ọgbọgbọ ẹ̀jẹ̀ one hundred and twelve thousand four hundred naira ni mo san lórí àwọn ọmọ yẹn títí di sèé wo resort àwọn ọmọ yẹn bíìlì wo fún wa àwọn ọmọ yẹn wọn wá wọn ti wá ká ọmọ yẹn kúrò ní school yẹn yẹn wọn ti kọ́ wọn ọmọ yẹn lọ́dọ̀ ọkùnrin táwa ọmọ tàbí yẹn lóye wọn. no no no no ẹ má sọ bẹ́ẹ̀ wọ́n sá ti kọ́ àwọn ọmọ kúrò níbi tẹ́ ẹ ti lè rí wọn rá pátápátá. a dẹ̀ pe nọ́mbà rẹ̀ kò gbé. madam ẹ kalẹ̀ it's all right something is happening to our volume o bóyá bàbá ni wàá sọ̀rọ̀ sókè bóyá ẹ̀yìn yẹn wà ní work on the volume please ẹ jẹ́ kí microphone súnmọ́ madam ohun tí wọ́n náà jáde dáadáa ok ah èmi ni mo fà ẹ má bínú ẹ káalẹ́ madam. ẹ káalẹ́ sà. yes ma ọ̀rọ̀ tí bàbá sọ ẹ dákun ẹ gbé wa débẹ̀. gbogbo ọ̀rọ̀ tó ń sọ irọ́ ni nígbà tí èmi àtọkọ mi ta fẹ́ra wa nígbà tí mo má rí tán wọ́n sọ pé ọ̀dọ̀ àwọn la máa gbé so mo dey accept so ìgbà to di ìgbà tí mo fẹ́ bí ọmọ crisis cell which is the first child so ìgbà tó yá tí mo gbọ́mọ lọ sílé mo sọ pé mi padà lọ sí ọ̀dọ̀ wọn mọ́ pé mi lè gbélé wọn mọ́ but àwọn parents mi insist pé máa padà lọ síbẹ̀ so I continue like that ìgbà tó di pé mo lóyún second born mi nígbà tí mo lóyún second born mi nígbà tí mo wà nínú oyún grandma which is ìyá ọkọ mi wọ́n ra aṣọ wá fún mi wípé kí n wọ nínú oyún after tán ra aṣọ fún mi etí di mi gbọ́rọ̀ àwọn náà wà wí ẹ̀ nígbà tó yá wọ́n sọ pé ó nọ́mà wípé bí oyún ṣe máa ń ṣèyàn nìyẹn pé etí máa ń di nínú oyún mo dẹ̀ gbà bẹ́ẹ̀ bọ́ ìgbà tó yá ọlọ́run ṣàbá mi ṣe etí yẹn là bọ̀ wọn mọ̀ wípé etí mi ti là ọjọ́ yẹn tán wá ń sọ̀rọ̀ tí mo ṣe give response sí wọn wá bi mí lérè pé ṣé tiẹ̀ ti là ni mo dẹ̀ ní ah, lágbára ọlọ́run etí yẹn ti là so a lò bẹ́ẹ̀ yẹn títí títí tó fi ìgbà tí mo fẹ́ bímọ ìgbà tí mo fẹ́ bímọ due date mi ó ti due so wọ́n wá fún mi ní hospital wípé àwọn fún mi ní di ọ̀túnla pé tí mi bá ti ní any sign pé kí n wá elective cs nígbà to bá fi di ọjọ́ kejì ọjọ́ tí wọ́n ní kí n wá fún ókú ọ̀la tán ní kí n elective cs yẹn nígbà tí mo jí làárọ̀ mo feel pe Omo yẹn ò kò breed mọ́ nínú so Amura, that was after six àti ẹ̀ẹ́dàgbére fún akọ̀sọ́ pàrọ̀ lọ sí hospital so ìgbà tá a dé hospital wọ́n wo vital sign ọmọ so wọ́n dẹ̀ sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ ni pé kémi jókòó kí bàbá ọmọ lọ gbẹ́rù wá ó dẹ̀ ní òkè ó dẹ̀ pè wọ́n wípé à wọ́n sọ nǹkan báyìí báyìí hospital la wa wọ́n dẹ̀ sọ pé àwọn máa gbẹ́rù wá bá wa bọ̀ ìgbà tí wọ́n wúyá wọ́n padà pè wá wọ́n ní ká pàdé àwọn lọ́lá ìyà láti tò sẹ́fùn yẹn ni a ti ń káàkiri wọ́n gbé mi lọ sọ́dọ̀ pásítọ̀ so ìgbà tó gbé mi lọ sọ́dọ̀ pásítọ̀ pásítọ̀ yẹn sọ fún mi wípé òun máa ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan fún mi ṣá so ìgbà tó yá pásítọ̀ yẹn pè mí wọlé ó sọ fún pé madam tí mo bá ní live nílò wípé kí n sọ fún wọn ká má gbé mi kiri mọ́ ká má gbé mi lọ sí hospital so ibẹ̀ ni mo ti mú fóònù tí mo ti pe mọ́ọ̀mù mi pé hello mo wà between life and death ẹ wá hmm. pàdé mi lóṣogbo mo níbo náà àwọn làwọn wà ń sango wọ́n dẹ̀ láwọn máa bọ̀ wọ́n mọ̀ pé mo pè wọ́n so ìgbà tó máa di bíi twelve one thirty àwọn tí ń bọ̀ lọ́nà wọ́n ṣe pásítọ̀ yẹn ṣá sọ fún mi pé òun ní èèyàn kan tó máa mú mi lọ bá ó sọ fún wọn pé ìyá àgbẹ̀bí kan wọ́n ṣá ní ó yá ọ̀dọ̀ ìyá àgbẹ̀bí yẹn la wà táwọn ti fi dóṣogbo so ìyá àgbẹ̀bí yẹn náà sọ fún mi pé ìzáídá kí ọmọ wà alive kémi yè ọ́ kọ́mọ kú pé ìkan nínú méjèèjì mo dẹ̀ ní èmi ò fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn so ó máa wá sọ fún mi pé tí n bá mọ̀ bẹ́ẹ̀ kí n máa lọ sí hospital kí n máa risk ẹ̀ mo ṣáà ní òkè mo ti gbọ́ bọ̀ bí mọ̀ mi ṣe dé tán pé mo bá wọn ti dọ́láyà lóṣogbo mo èpì kan pa mọ̀ mi láwọn ti dọ́láyà lóṣogbo ẹja lọ pàdé wọn nígbà tá a débẹ̀ mọ́mí sọ pé a ah, lọ sẹ́niwìẹ̀ mọ́ hospital ni ẹ jẹ́ ká máa lọ a ti wà ní around after six nígbà tá a dé hospital àwọn yẹn gan sọ pé alátàárọ̀ ah, ṣe bẹ́ẹ̀ rọ̀ mọ́ làwọn ní kẹ́ lọ gbé wá kí ló tẹ wá lọ àní àṣàbà ètò lọ náà ni mo dẹ̀ ti ṣe NHIS kì í ṣe pé owó ni problem nígbà tí mo ti wà ní oyún ni mo ti register fún NHIS fún oyún so nígbà tó dẹ̀ yà á tán ṣe normal c àṣe cs elective nígbà tí mo délé tó di pé mo bí ọmọ tán after tí mo bímọ series of things náà ó ṣẹlẹ̀ mo kọ́ tẹ̀ wọ́n ìgbà tó di pé ó yá kó tó di pé ọmọ yẹn pé ọdún kan ni ẹ̀mí mi ò ti gbénu lé yẹn mọ́ pẹ̀lú àwọn nǹkan tí mò ń rí bọ̀ mo sọ fún ọkọ mi mo dẹ̀ pé èsì wọ́n sọ fún mi pé tí máa fi gbé ọmọ yẹn kúrò nínú ilé yẹn láì ṣe pé ó rìn kò ní rìn mọ́ mo dẹ̀ pé òkè ìgbà tọ́mọ yẹn pé èyí ẹ̀ tó di pé ó fẹsẹ̀ rìn mo sọ fọ́kọ mi pé àgbénulé ah, mọ́ o àfẹlọ́gbalé ó dẹ̀ sọ pé òun ò lówó lọ́wọ́ mo ní òkè kò sí problem atm mi lélẹ̀ iṣẹ́ mẹ́ta ni mò ń ṣe mo lówó níbẹ̀ lọ gba a máa lọ gba ilé adẹ̀wálé lọ ọjọ́ ta wálé lọ àrí ilé àdẹ̀sánwólé ìgbà tá a dẹ̀ délé a sọ fún wọn pé àti rí ilé o bye bye bye bye nǹkan tí grandpa sọ ni wípé ká lọ gba owó ilé padà a dẹ̀ sọ pé nínú agreement form tán fún wa wọ́n sọ pé non refundable ni owó tá a bá ti san wọ́n sọ pé ok option méjì làwọn fẹ́ fún wa nínú kí a mú option pé ká lọ gbé ìta fún ọdún kan ká máa padà bọ̀ wá sílé tàbí ká jẹ́ kí owó ilé yẹn kó waste ká má wulẹ̀ kó lọ rárá a ara wa òun dẹ̀ sọ pé a máa lọ gbé ta fún ọdún kan so ìgbà tó dẹ̀ di January a move out a kó kúrò lọ́dọ̀ wọn ìyẹn after six years of marriage ìgbà tó di January ta kó lọ sí ibi tá a gbà níta a ló pé oṣù méjì ó wà nínú ilé ni ẹsẹ̀ yẹn kàn swell up ó ní pé òun fi pé vein yẹn ó dìde so ẹsẹ̀ yẹn ṣáà wù nígbà tá a máa fi wò fún some weeks ẹsẹ̀ wú nígbà tẹ́sẹ̀ yẹn wú hospital lòun náà ti ń ṣiṣẹ́ ó fi lọ àwọn doctors pé báyìí báyìí báyìí wọ́n sọ pé wọ́n máa ṣe surgery fún ẹsẹ̀ yẹn ni so ìgbà yẹn dẹ̀ ní time covid that was twenty twenty ní time covid wọ́n sọ pé wọ́n lè ṣe ní state hospital tó ti ń ṣiṣẹ́ pé bọ̀ wọ́n máa refer lọ sí private hospital aṣáájọ lọ máa yẹn ṣiṣẹ́ yẹn nígbà tó ń ṣe la ẹsẹ̀ yẹn time tí wọ́n tú ẹsẹ̀ yẹn ẹsẹ̀ yẹn ò kò close ó open padà máa yẹn wá sọ pé máa máa wẹ̀ ni so adẹ̀gbà nígbà tó yá màá yẹn sọ fún wa pé ká má wà mọ́ ibẹ̀ ni mo ti rí ó ti yẹ kó close ó ti yẹ kó close ibẹ̀ ni mo ti rí wípé wọ́n máa ń léèyàn lọ hospital pé kéèyàn wá wà mọ́ so máa ń dókítà yẹn ṣàṣọ pé ká má wà sọ hospital mọ́ pé òun fa rìfà wa lọ sí lautech ó dẹ̀ fún wa ní rìfà letter so táìmì yẹn ẹsẹ̀ ló ń dùn o nígbà tá a dẹ̀ dé láwùtẹ̀ kan sọ pé wọn lè attend sí wa náà pé bọ̀ ẹni tó yẹ kó attend sí wa which is the doctor that is in charge ó ní private hospital pé so káwa private hospital ló wọn máa attend sí wa àdẹ̀wà private hospital yẹn agẹ́tẹ̀ nígbà tá a gẹ́tẹ̀ ó lóun máa ṣe pé screen draft lòun máa ṣe wípé ó máa wà òkè pé bọ̀ ká lọ wá three hundred and fifty thousand naira wa àdẹ̀wò pé kò síbi tá a ti fẹ́ rówó ọ̀rẹ́ grandpa kan wá wà ó mọ family Adeleke rí present governor of Osun state wọ́n sábà wá sick kínní ní foundation wọn help ní foundation wọn fún wa ní three hundred and fifty thousand naira àtàwọn family àti grandma náà àwọn náà wá owó so wọ́n ṣàfi ṣe ẹsẹ̀ yẹn ó wà successful nígbà tí ẹsẹ̀ yẹn ó ṣetán normal ó di wípé a wà nílé time covid ní everybody ò lọ bí iṣẹ́ ilé la wà so ní nígbà tó wá yá ó wá sọ mọ́ àyà báwo wá ní december ni owó ilé yìí máa dí o báwo la ṣe fẹ́ ṣe ó ní ká pe láńlọ́ọ̀dù wa pé ká bẹ̀ẹ́ pé káṣan six months pé a máa ṣàlàyé bí situation of ten ṣe ṣẹlẹ̀ ó dẹ̀ pé máa yẹn máa yẹn dẹ̀ accept pẹ̀lú wa pé káṣan six months after then ó lọ sọ́dọ̀ àwọn grandpa ó lọ sọ fún wọn nígbà tó dẹ̀ sọ fún wọn wọ́n sọ pé ká má sanwó kankan mọ́ pé kó má sanwó kankan ká máa kó bọ̀ wá sílé ni nígbà tó dẹ̀ lélé tó ṣàlàyé fún mi èmi o èmi ò kó lọ lé o ní tèmi o ilé tèmi tí kò tá a bá máa kó lọ sí àwọn náà dẹ̀ ní project à ń kọ́lé lọ́wọ́ èmi àti ẹ̀ so àti kan ilé yẹn ní táìmù yẹn so wọ́n sọ pé ah rárá o èmi ò kó lọ sí ilé o kò dẹ̀ sí oore ọ̀fẹ́ fún wa láti fi sọ wípé a fẹ́ ṣe ilé yẹn tán pé ká ní ká kó lọ mo lé mi ò kó lọ sílé bọ̀ àṣà àwọn ágì lórí pé ó máa kó lọ ò kó lọ ó máa kó lọ ò kó lọ sọgbà tí mo darí pé mi lè kó lọ sílé ọjọ́ yẹn tó ṣe lọ fún exam ó ń ṣe ó ń ṣe professional exam lọ́wọ́ tó ṣe lọ fẹ́ exam bó ti ṣe ń lọ lọ́jọ́ yẹn mo fún ní táàbù ten power fún mi wípé kó gbé lọ sí class lọ́jọ́ yẹn tó ṣe lọ tán lèmi wò wípé òótọ́ èmi àti ẹ̀ ò jà bọ̀ ibi tó ní kí n padà sí ó risk fẹ́mi mi ni hmm. mi lè padà lọ síbẹ̀ so èmi dẹ̀ pààkẹ́ ẹrù mi àtàwọn ọmọ hmm. mo fi lọ. so bí mo ṣe uh, wá lọ point number one kì í ṣe pé ẹ kọkọ yín. mi kọ́ o. nítorí ẹ̀yin ọ̀fẹ́ padà sí family house lẹ́yìn ṣe wá. bẹ́ẹ̀ni mi pa ìgbà tí grandpa dẹ̀ máa sọ <clears throat> ọjọ́ kejìjọ́ tí mo kúrò nílé lòun náà lọ kẹ́rù náà lọ bá kẹ́rù ló kó lọ sílé nígbà tí grandpa kan máa sọ pé àwọn máa wo ẹni tó máa fún mi nílé nínú Òṣogbo mo dẹ̀ ní tàn bá fún mi nílé nínú Òṣogbo wọ́n ṣá fún mi nílé nílùú Ìbàdàn so mm. that's why tí mo fi wá síbàdàn ìgbà tó dẹ̀ di pé mo wá síbàdàn that was December twenty third twenty twenty nígbà tó dàdí pé mo dé Ìbàdàn ní January táwọn ọmọ resume a week after resumption àwọn ọmọ yẹn ò lọ school mo dẹ̀ pé dájú wọn báyìí báyìí Ìbàdàn lèmi fẹ́ wà fún báyìí o jẹ́ ká mo fẹ́ enroll àwọn ọmọ sí school mo dẹ̀ ti lọ make inquiry nípa school ó lóun máa get back sí mi after that grandpa ló pè mí kò lè san owó kankan láyéláyé kò lè san Òṣogbo làwọn ọmọ ti máa lọ school náà bá ti lè lọ school lóṣogbo kò lè fowó kankan ránṣẹ́ mi ì dẹ̀ béèrè anything mọ́ látìgbà yẹn wọ́n san anything nígbà tó di twenty that was twenty twenty one nígbà tó di twenty twenty two February five ó wá lọ́jọ́ birthday first born mi ó lóun wá kí wọn fún birthday nígbà tó wá bó ṣe rí àwọn ọmọ yẹn kékeré tí mo gbé kúrò lé two years ó wà impressed so bó ṣe rí ọmọ yẹn inú ẹ̀dùn ó ṣáà kí wọn ó ṣe everything ó wá ní pé òkè wọn kàn ní kó òun wá yọjú sí wọn ó dẹ̀ gbé wọn jáde ó ra nǹkan fún wọn after the one year. òun tiẹ̀ wish láti wá sí school àwọn ọmọ yẹn kó òun wá wò mo ní kò sí problem ó dẹ̀ wà kí ṣe pé ó ń fún wọn ní anything o kò fún wọn lẹ́nìtìn ní táìmì yẹn ti dáadáa nígbà tó dẹ̀ di June which is June five twenty twenty two ó dẹ̀ wá sí ìbàdàn grandma tẹ̀lé wa so wọ́n dẹ̀ mo dẹ̀ mú wọn lọ sí school mo introduce as the father of the children pé àwọn ọmọ lélẹ̀ wọ́n dẹ̀ ní okay you are welcome sir thank god àwọn ọmọ yìí ò tí ì san owó school ní táàmù yìí ó dẹ̀ bèrè pé lónìí owó school ó dẹ̀ ṣe transfer owó school sí school that was the first time tó máa san school fees so after that time tó dẹ̀ san school fees that was twenty twenty two tó san school fees àdẹ́gbù rẹ̀ mọ̀ but ìgbà tó wà di twenty twenty three last year tó di janu february náà máa bẹ́ẹ̀ di ọmọ yẹn ìgbà bẹ́ẹ̀ di wọn náà ló máa ń pè tó bá dẹ̀ ti pè nígbà bẹ́ẹ̀ di wọn ó máa ń fi four thousand naira ló máa ń fún wọn pé kí n fi ra nǹkan bẹ́ẹ̀ di fún wọn lẹ́yìn yẹn kò fún wọn ní one naira owó oúnjẹ owó anything kò fún wọn rí so ìgbà tó dẹ̀ di twenty twenty three tó pè tí a expect pé kó pè lọ́jọ́ bẹ́ẹ̀ dè kò pè ìgbà yẹn ni mo wá wò wípé kí ló ń ṣẹlẹ̀ sí àṣà pè ó ní àpé òkè kí n má bínú pé òun busy one or two things ni òun ṣe àwọn program kan mo dẹ̀ wò pé ó normal so ìgbà tó máa di bíi april òun la gbàwẹ̀ àgbúwẹ̀ nínú àwẹ̀ náà nígbà tó wá dọjọ́ ìtúnu àwẹ̀ èmi wá send message sí wípé um, happy salah kìíní kan mo ṣá send message nígbà tí mo send message sí nínú ìtúnu àwẹ̀ ló wá reply mi pẹ̀lú message message yẹn wà lórí fóònù mi wípé òun ò wá okay even òun ò lè gbàwẹ̀ kankan wọ́n ní à kí ló ṣẹlẹ̀ èmi ṣàpè padà ó wá píkì kọ́ mi wọ́n á ní kí ló ṣe ó wá lóun ti òun sick pé torí ẹ̀ lòun fẹ́ mo ní à ló mú ẹ ó ní ẹsẹ̀ ló ń dùn òun mo ní à ń dùn ẹ̀ ẹ̀ dẹ̀ lọ sí hospital kí ló ṣe ó ní à ilé ni wọ́n ti ń treat òun pẹ́ẹ́n tó ń treat òun ó máa ń wá sí ilé mo ní okay èmi dà máa ń follow ẹ̀ mo máa ń pè bíi some days interval báwo la rẹ̀ báwo gbà tó yá tí mo rí bó ṣe ń bùdí mo ní à sànńdẹ yìí bó ṣe ń ṣe ẹ lọ sí hospital ó ní okay àwọn náà ti ń plan báwọn fẹ́ lọ sí hospital ìgbà yẹn náà gbé lọ sí one private hospital kan ní Òṣogbo èmi náà jẹ́ sọ pé mo máa wá wò ní ibẹ̀ so mi ṣáàráyè lọ wò nígbà tó wà níbẹ̀ yẹn nígbà tó wáyà tí mo pè pé mo fẹ́ lọ wò ó wá ní òun ti wà ní Ifẹ̀ mo dẹ̀ lọ sífẹ̀ èmi àti mọ̀mí la jọ lọ sífẹ̀ grandma grandpa wọ́n sọ pé mi ì lè rí láyéláyé pé ìgbà tí mo ti wá sífẹ̀ tí mi ti kọ́ ọmọ dání mi ì lè rí tí mo bá kọ́ ọmọ dání màá rí ìgbà tó ń jà sọ pé kí mọ̀mí nìkan wá wò ní inú ibi tó wà mi ṣàmọ nǹkan tán jọ sọ mọ mi plead fún wọn ṣáà kí n wọlé mo ṣàpàdà bí mo ṣe rí mo ní ah subhanallah kí ló ṣẹlẹ̀ sickness tó sọ fún mi april lè eh, o sọ fún mi kí ló ṣẹlẹ̀ bọ̀ sickness tí mo wò lára ẹ̀ kọjá april gan padà mi ló ń pè ó ti wà on that since three months ago wow ẹ̀ dẹ̀ wá sọ fún mi ẹ̀ jẹ́ kí n gbọ́ anything wọn sọ kankan so làwa fi lọ wò ní ìgbà yẹn lọ hospital. ẹsẹ̀ yẹn ò san tẹ́ fi lọ ń gbà yẹn o. no ẹsẹ̀ yẹn ti san. ó ti padà san. bẹ́ẹ̀ni ẹsẹ̀ yẹn ti san torí jọ́ tí mo lọ ó lọ ṣe exam ni. ẹsẹ̀ yẹn ti san ó ti wà okay torí ìgbà tá a bọ́ síta nílé ara báìkì èmi àti araba ìkọkadà ó máa ń gbé lọ síbi iṣẹ́ ni torí ó ṣiṣẹ́ lọ hospital bó ṣe ìgbà tán ti ṣe skin graft yẹn tán la ó ti wà òkè lẹ́sẹ̀ yẹn ti sàn so nígbà tí ó dẹ̀ di wípé um, a lọ sí Ifẹ̀ tá a lọ wò nífẹ̀ tó di wípé adé padà sílé èmi ń pè mò ń ṣe follow up mo máa ń pè àwọn ọ̀rẹ́ náà pé báwo ni ara wọn bẹ́yẹn bẹ́yẹn ọ̀vẹ̀tìn so ìgbà tí mo dẹ̀ di pé ó yá grandpa pè gbà ní on third gbà hello ọkọ̀ rẹ̀ ṣíwọ́ ṣẹ́ ah subhanallah ibi tí mo tẹ̀ wá gan mo wà shocked so wọ́n pè mí ní around bóyá tó twelve ṣá so mo ṣá lọ káwọn ọmọ mọdúrásà kí n tẹ tó wà compose ó tó bí around one thirty àṣà káwọn ọmọ à ń move láti ìbàdàn táìmù yẹn náà ń ṣe eh, ìbàdàn expressway lọ́nà ìwó ròdù yẹn so ó dọ̀pù ṣáàmù wa pọ̀ àbúrò mi àtàwọn ọ̀rẹ́ mi wọ́n jẹ́ like six náà ti wà ń bẹ̀ tí mo ti pè wọ́n pé kán lọ sí hospital from there wọ́n tẹ̀lé lọ sí ibi tán fẹ́ sin sí inú mọ́tò náà ni mo wà tán ti fún mi ní information wípé itẹ́ náà náà fẹ́ lọ sin sí mo ní why mo dẹ̀ pé grandpa ẹ̀ ló grandpa kí ló tán fẹ́ lọ sin sí itẹ́ ṣèbá kọ́lé kí lè tán fi máa lọ sí síta wọ́n dẹ̀ sọ pé wọ́n sọ wí àwọn sọ pé òkú mùsùlùmí pé ìtẹ́ ni the best place mo dẹ̀ pé òkè kò sí problem so ká tó dòṣogbo wọ́n ti ṣe normal burial fún so adẹ̀dẹ́lé ilé ládé àwọn aláfàgàn tí ṣe àdúrà so bá ṣe dé wọ́n sọ pé ah, àwọn ọmọ òkú náà ló dé yìí o àtìyàwó ẹ̀ kínní kan ni ọ̀rẹ́ grandma kan sọ pé ah, kò kí ń ṣe àwọn nìkan ló bí o àtàyíṣà náà so wọ́n dẹ̀ gbé ọmọ yẹn jáde ìyàwó àbáyọ̀mí yìí wọ́n dẹ̀ introduce lady yẹn sí mi so èmi ò kì í ṣe èèyàn lèmi bá wá gbàtẹ́ pé ẹni tó kú òun ló wà lára ti tèmi so ìgbà tó alẹ́ ọjọ́ yẹn àwa dẹ̀ kúrò nìyẹn <clears throat> so ìgbà tó di five days la ṣe prayer àdẹ̀lọ́lọ́jọ́ five days a ṣe prayer a kúrò ní ibẹ̀ náà ní ọjọ́ five days but ọjọ́ five days yẹn ọ̀rẹ́ wọn tí mo sọ fún wípé ó assist wa fún foundation yẹn so wọ́n bá mi sọ̀rọ̀ àwọn àtẹ̀yàn ọ̀rẹ́ wọn kan wọ́n jẹ́ méjì pé à kí ló dé tí mi sọ fún àwọn ṣe jẹ́ bàbá sí wa tó fún bí nǹkan yẹn ṣe wá ṣẹlẹ̀ mú à nǹkan tó kọjá agbára mi ni mi dẹ̀ fẹ́ máa rojọ́ wọn kiri but mo rí wípé my life is first so i need to save my life before any other thing pé that's why tí mo fi ṣe bọ́ndẹ̀ ni ok mi ìwà ṣe dáwọ́ yẹ kí n jẹ́ kí àwọn gbọ́ pé bọ̀bọ̀rọ̀ ṣe ń lọ yìí àwọn máa fẹ́ kí n wá sí Òṣogbo fún ilé iléyá pé so that a máa lè sọ ọ̀rọ̀ yẹn pé táìmù yìí a lè sọ̀rọ̀ pé nǹkan sì gbóná mo wá ní òkè mo máa wá ìgbà tó dẹ̀ dìgbà léyà a kúrò nìbàdàn ní tó six èmi àtàwọn ọmọ pé ká lè lọ kí irun ní òṣogbo adé òṣogbo ní nine o'clock lọ́jọ́ léyà nígbà tá a dé ọ̀dọ̀ wọn a wà ń bẹ̀ látàárọ̀ títí dalẹ́ nígbà tó dalẹ́ mo ní mo ti fẹ́ máa lọ wọ́n dẹ̀ sọ pé à kí ló dé màá sun ibi báyìí ni èmi ò lè sun ibi báyìí ìyàwó wà nulẹ̀ ọmọ wà nulẹ̀ báwo mo ṣe fẹ́ sùn bí wọ́n dẹ̀ ní rárá o àmọ́ pé àwọn ti prepare room kan fún mi tí mo máa sùn mo dẹ̀ ní mi lè sùn grandpa dẹ̀ lọ ti gate wọ́n láàánú lọ ìgbà tó wáyá inú ń lọ mi wọ́n sọ fún pé inú ń lọ mi pé mo ní ìdògùn mo lọ sọ fún grandpa grandpa sọ pé prank ni grandpa sọ fún wọn wípé ah, ẹ má wò pé bóyá prank ni grandpa grandpa insist pé prank ìgbà iná lọ ti gate but during the process grandma call neighbor wọn grandpa ṣáàṣì gate ibẹ̀ náà ti bá wa dá sí pé ṣebí fúnra rẹ̀ ló wá kì í ṣe pé ẹ fún lówó mọ́tò tó fi wá sí Òṣogbo nígbà léyà so ẹ jẹ́ kó máa lọ ẹ fi sílẹ̀ so ó la ṣáfi kúrò níbẹ̀ ní ìgbà léyà èmi àtàwọn ọmọ which is alẹ́ ọjọ́ léyà so láti ìgbà yẹn ni wọ́n ti wá ń prayer mi pé àwọn fẹ́ gba ọmọ so ìgbà tó dẹ̀ yá tí wọ́n gbé wa wá sí wọ́n gbé mi wá sí sálínsílé mo lọ sí sálínsílé wọ́n dẹ̀ dá ẹjọ́ wípé mo rojọ́ wọn rojọ́ wọn sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn fẹ́ kí n padà sóṣogbo wípé ṣùgbọ́n tí má padà sóṣogbo wọ́n máa bá mi wáṣẹ́ wọ́n máa máa san school fees àwọn ọmọ wọ́n dẹ̀ máa máa fáwọn ọmọ ní nǹkan tán máa jẹ àwọn náà dá wọn lẹ́jọ́ bẹ̀ ṣó tẹ́ wọn lọ́rùn wọ́n dẹ̀ ló tẹ́ àwọn lọ́rùn but àwọn wá make statement kan wípé táwọn máa bàbá mi wáṣẹ́ máa ṣe change of name pé torí pé mi ti change orúkọ mi kúrò ní sọni mu dáàdì mi pé òun ló máa fáwọn ní access láti fi lè bá mi ríṣẹ́ mo ní kò sí problem and i did it but àwọn náà fún mi lówó tó mo sọ mm. pé mi lówó lọ́wọ́ àwọn náà dẹ̀ fún mi lówó tí mo fi ṣe change of name so nígbà tí wọ́n dá ẹjọ́ bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ sọ pé mo máa lọ third term vacation náà nìkan fi wálé wọ́n láwọn ò rí lé agent tí mo pé true pé kọ́wọ́ báyìí mi wálé gbogbo ilé tán wọ́n sọ pé wọ́n ìgbà tó yá mo pé secretary pé báyìí báyìí báyìí lọ́rọ̀ ṣe ń lọ hmm. secretary sọ pé kí n lọ sí Òṣogbo kémi náà lọ wo ilé tí wọ́n bá sọ pé àwọn rí àbí kájọ wálé lọ nígbà tí mo dẹ̀ dóṣogbo ẹni tí ó ń fẹ́ bá wa gbalé which is agent ti tiwọn ilé tó mú wa lọ uncompleted house ni wọ́n sọ pé wọ́n máa parí ẹ̀ very soon so nígbà tí mo dẹ̀ rí wọ́n wá sọ pé ṣùgbọ́n nǹkan tó important báyìí ni wípé káwọn ọmọ máa lọ school ná pé táwọn ọmọ bá ti ń lọ school àwọn ọmọ máa wà lọ́dọ̀ àwọn kémi sì wà ní ìbàdàn pé tèmi bá wà ní ìbàdàn tó bá dẹ̀ tí atún bá ti parí ilé yẹn èmi náà wá join àwọn ọmọ á lè jọ kó lọ sílé ó dẹ̀ sọ pé skul wo ni ẹ wò pé fẹ́ mú ọmọ lọ wọn wá ní skul tó wà opposite àwọn mi ìfẹ́ dárúkọ skul yẹn skul yẹn wà ní opposite ilé wọn street kejì sọ́dọ̀ wọn níbọ̀ tàbá wà ní wọn báyà máa wo skul yẹn ní ọ̀rìn iwájú ẹ̀ báyìí òun náà sọ pé àwọn fẹ́ kọ́ ọmọ mi dẹ̀ sọ pé àwọn ọmọ mi ò lè lọ sí skul yẹn wọ́n ní ṣe mo jí nǹkan níbẹ̀ ni àbí mo dáhùn mo ní wọn ò lè lọ pé fi sí pé ibi kan tán sọ fún yín ni pé ilé tí not too far not too close ni wọ́n sọ wípé kẹ́ ẹ wá fún mi wọ́n sọ wípé ilé tó wà ní àdúgbò yín so òun ni ọ̀rọ̀ pé a lọ sóṣogbo ni mi fi lọ sóṣogbo nígbà tó dẹ̀ tún yà tún padà wá sálé sílé wọ́n tún tún ànádà ẹjọ́ dá wípé okay ìgbà tí mo ti conclude pé mi lọ sóṣogbo mọ́ báyìí káwọn ọmọ wa wípé àwọn ọmọ lọ máa lọ́lídé lọ́dọ̀ wọn mo dẹ̀ sọ pé kò sí problem wọ́n dẹ̀ dá ẹjọ́ pé àwọn máa lọ holiday third term vacation grandma dẹ̀ dáhùn sọ wípé ah third term vacation that's wọ́n ẹ̀ṣẹ̀ gbà kan tán lélẹ̀ ó tún di next year bẹ́ẹ̀ yẹn káwọn àwọn àwọn tó wá kí àwọn wọ́n dẹ̀ bí mi lóye pé kí ni mo rò pé mo lè ṣe fún wọn mo ní mo volunteer ara mi pé every end of the term holiday kí wọ́n wá máa kó wọn kán dẹ̀ máa dá wọn padà fún mi pé ìyẹn kò wọ́n dẹ̀ níṣó tẹ́ wọn lọ́rùn wọ́n ló tẹ́ àwọn lọ́rùn wọ́n dẹ̀ fi condition sí fún wọn pé wọ́n máa máa san owó sùkúù àwọn ọmọ wọ́n dẹ̀ máa fún wọn lóúnjẹ wọ́n dẹ̀ ló tẹ́ àwọn lọ́rùn <coughs> wọ́n dẹ̀ wá a week after wọ́n wá sí sùkúù òun ni owó sùkúù tán sọ pé àwọn wá san wọ́n dẹ̀ wá sanwó nígbà tí wọ́n sanwó sùkúù tán tó di pé which is last term ni mò ń sọ tó di pé wọ́n sanwó sùkúù tí ó di time mítà tí ń bọ̀ bọ̀ wọ́n ti ṣe October first mo ní rẹ́kọ̀dì ẹ̀ lọ́wọ́ so wọ́n pè mí wípé à wọ́n ti gba holiday October first o holiday tán sọ pé kó máa kó àwọn ọmọ pé kó kó àwọn ọmọ wá fún wa mo ní that was not that was not our agreement agreement wa ní end of the term wípé wọ́n sọ fún mi pé mítà mú ló ń bọ̀ yìí o kémi báwọn káwọn ọmọ àwọn o àwọn ni ìyá àti bàbá àwọn ọmọ o àwọn dẹ̀ ti ní boarding school táwọn fẹ́ káwọn ọmọ lọ so bó ṣe sọ fún mi nìyẹn mo wá ní ah, nǹkan tí èmi àti ń jọ agree kọ nìyẹn so èmi ò lè kọ́ ọmọ fún yín secretary náà wá pè mí wípé ok o wọ́n ti pe àwọn wọ́n ṣàlàyé pé bàbá mo ní bẹ́ẹ̀ ni mo ní agreement tá a ṣe nìyẹn sẹ́kẹ̀tẹ̀ sọ pé tá a bá jọ fi ojú pé ìfẹ́ pé kí n kọ́ àwọn ọmọ lọ fún wọn pé ẹni tí ọlọ́run ò bá sọ pé ó máa pààyàn kò lè pààyàn pé kí n kọ́ ọmọ lọ́mọdé sọ fún pé agreement títí wa òun lèmi dúró lé lórí end of the term la ṣe agreement since then wọn ò dẹ̀ pé mímọ́ ìgbà tán lọ sí school ni wọ́n ti gba wọ́n ti ní nọ́mbà proprietress lọ́wọ́ wọ́n dẹ̀ ń pe school wọ́n pè mí proprietress náà dẹ̀ bí mi lè pé wọ́n ń pe àwọn ṣé káwọn máa gbé fóònù fún ọmọ ní yes ẹ gbé fóònù fáwọn ọmọ kán máa bá àwọn ọmọ sọ̀rọ̀ mi lè sọ wọ́n ò wíṣì láti pè ya wọn wọ́n ti sọ ní sálé sílé wípé àwọn ò mọ̀ mi rí mọ́ àwọn ò dẹ̀ ní kankan láti bá mi ṣe mọ́ àwọn ọmọ mi àwọn ọmọ làwọn fẹ́ lọ́wọ́ mi so mo ní kò kí ìyẹn ò kí ń ṣe problem jẹ́ ká máa bá àwọn ọmọ sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa ń pe school wọ́n máa bá àwọn ọmọ sọ̀rọ̀ ìgbà tí school wa vacate wọ́n wá pe wọ́n wá sọ fún wọn pé ọmọ yín ò sí boarding school pé so àwọn ọmọ yẹn ti wà àwọn vacation báyìí pé bóyá kẹ pé mọ́mì wọn wọ́n dẹ̀ pè mí ní píkì kọlù wọn ṣó ti yé nígbà tó yá wọ́n pe mọ́mì mi pé ah, hello àwọn pé lágbára kò píkọ àwọn mọ́mì dẹ̀ dá wọn lóhùn wípé so ẹ mọ̀ pé àwọn wà ń bẹ̀ ẹ pè àwọn ẹ ń pe school ní ìsìnkú àwọn ọmọ wa gbọ́lidé lẹ wá ń pè àwọn grandmother sọ wípé ẹ má jẹ́ káwọn sún kàn gírí o pé táwọn bá sún kàn gírí èmi ò ní láìkẹ́ ọkàn wọ́n ní èmi kan ṣe gbá mọ́mí dẹ̀ sọ pé ire ló wọ́n sọ pé nǹkan tójú ẹ̀ bá rí o mà fà mí sọ pé ire àti owó àlàáfíà lójú ẹ̀ máa rí so that was pé kí n kọ́ mo wá mi ìdẹ́pí kan gbà tó dẹ̀ di january ọdún yìí a pè wọ́n pé ká kí wọn fún ọdún àwọn mo lọ fọ́lìdè gbà tó di holiday mi pé mi àti wọn ò sọ̀rọ̀ mọ́ mi kọ́ mo lọ fún wọn so gbà tó dẹ̀ di january mo pè wọ́n fún ara mi pé káwọn ọmọ kí wọn àwọn ọmọ dẹ̀ kí wọn àwọn náà kí wọn grandma dẹ̀ bá mi sọ̀rọ̀ pé àwọn pè mí mi ìpíkì kọ́ làwọn àwọn ò ṣe pé bóyá àwọn ní nǹkan kan àwọn ọmọ àwọn làwọn fẹ́ kí làwọn fi ń pè mí pé so tí wọn bá ti pè mí kí n máa píkì kọ̀ mo dẹ̀ ní òkè mo ti after some days wọ́n bá send message sí mi níjọ́ yẹn tí àwọn padà pé wọ́n january àwọn ọmọ àwọn ọmọ béèrè birthday ọmọ tí dáàdi wọn bí pé ọjọ́ òní birthday Aisha pé sódà àwọn olè máa wish ẹ̀wẹ̀ so wọ́n dẹ̀ send message sí mi pé ṣé birthday tá a béèrè lọ́wọ́ àwọn ṣé kìí ṣe pa fẹ́ lò fún nǹkan àwọn wish kó jẹ́ nǹkan gidi message yẹn wà lórí fóònù mo evidence làwọn ni mo fẹ́ fi birthday date ti ọmọ yẹn ṣe tí mo fi tán fi béèrè lọ́wọ́ àwọn èmi ò dẹ̀ ní nǹkan burúkú after gbà yẹn làǹtí nǹkan pè mí mo dẹ̀ sọ fún àǹtí ká pè mí sí àràn that was in holiday mi dẹ̀ sí àràn so ìgbà tá a dẹ̀ padà dé èmi ò tẹ̀ mọ̀ pé wọ́n máa gbé ọ̀rọ̀ wá síbí báyìí until monday um, wednesday tí mo gbọ́ program lọ́wọ́ tí mo gbọ́ tí wọ́n sọ wípé kí n wá kíní kan bẹ́ẹ̀ ṣá tán wọ́n sọ wípé látijọ́ tí mo ti lọ ni wípé orí ààrẹ ni mo fi sí ṣé ní téèyàn fi sórí ààrẹ aláàjì number one wọ́n ní kò fẹ́ yàwó kò bí ọmọ mi nípa ọmọ mi nìkan làwọn ọmọ tó bí ṣẹ́ni tí mo fi sórí ààrẹ ṣó máa fẹ́ ìyàwó ìyàwó tí ìṣepò ti fẹ́ sílé tẹ́lẹ̀ ṣó máa ráyè tó ti obìnrin. àǹtí kí ni orúkọ yín. Fatima Sulaiman. yín sàn yọra yín lẹ́nu. ẹ̀yin tó yẹ pé ẹ ti ṣe wàhálà àkókò làdúró ọjọ́ tẹ́ ẹ rò. ẹ tún wá yọra yín lẹ́nu níwájú orí yọmí. ẹ ti gbàgbé ẹ tẹ́ ń bọ̀ wá bá ni bí mo ṣe dìde tí mo rìn káàkiri gbogbo tẹ̀ ń sọ ni tó ṣe tí mo gbàgbé ìbéèrè tí mo fẹ́ béèrè lẹ́ ń bá mi béèrè. okay. calm down. All right, sir. Bàbá. Hmm? Ṣé ẹ gbọ́ ogun tí àǹtí sọ? Ẹ bá ń súnmọ́ microphone. Pátápátá. Hmm. Àwọn náà parọ́ àbẹ́yìn. Èèyàn kan ti parọ́. Nínú gbogbo tó sọ pátápátá. Òótọ́ ọ̀rọ̀ méjì péré ló wà ń bẹ̀. Ení. Ení number one ti pé òun fẹ́ ṣe change of name mo fún lówó láti ṣe change of name okay. Oh, change of name n ò rí di ṣe o ọkàn send kìíní slip kan mo ní it's alright seven thousand ló eight thousand mo sẹ́ndì sí ẹ̀dá kan ọ̀bìnú ẹlẹ́ẹ̀kejì ni pé grandma ìyàwó mi. thank you sir. <laughs> ẹlẹ́ẹ̀kejì ni pé ìyàwó mi ọ sẹ́ndì mẹ́sẹ̀gì sí i nítorí pé ó yà wá lẹ́nu nítorí ẹni tí ò béèrè wa tí ò béèrè anything tí ọwọ́ pè wá ní ìjọ monday first of this year one one twenty twenty four wọ́n wá ń béèrè wípé òkè sọ̀rọ̀ ọwọ́ ní káwọn ọmọ máa fi kọ́ máa sọ̀rọ̀ fún wa nígbà táwọn ọmọ wa sọ̀rọ̀ tán wá ní wá ní à grandma tí mo béèrè ni pé ẹgbẹ́ oúnjẹ mi bá de Aisha ah, yóò ní bá de Aisha mo rò pé òun ò lè béèrè ìyá rẹ̀ ló ń sọ fún pé kó béèrè ọjọ́ báàdì àìsàn mo mo bá sọ fún un mo ní no problem mo máa wá ní kí ni tó ṣẹlẹ̀ mo ní kò sí problem ó lóun fẹ́ mẹ́sẹ̀gì ẹ̀ pé kò sí ṣé kò sọ ní ti tó fún béèrè báàdì rẹ̀ mo ní àmọ́ mẹ́sẹ̀ ní kí n jọ mẹ́sẹ̀gì ẹ̀ ó ní yóò sọ pé lóòótọ́ àbí irọ́ ọ̀dọ̀ reply títí dìsí méjèèjì aláàjì nìkan lóòótọ́ tó sọ ìyókù rẹ̀ ní sà blankert lies gbogbo tó ń sọ pátápátá ní òwe ló wà every conversation pẹ̀lú èmi rẹ̀ àti màmá rẹ̀ aláàjì ọmọ burúkú dùn fẹ́ ẹ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ̀jẹ̀ bó ti gbàgbé mo gbàgbé sẹ́ni ok gbogbo gbogbo tí ó sọ pátápátá ẹ̀rọ di so ti lè nìsín orí àkété àárẹ̀ ló fi ọkọ rẹ̀ sí èmi ò tiẹ̀ mọ̀ para ọkọ rẹ̀ yá o mi ò mọ ètò kí wọ́n ti kúrò nínú ilé tá à ń gbé sọtẹ ní ibẹ̀ ní ibẹ̀ ní ibẹ̀ ní ibẹ̀ ló bí ọmọ kìíní sí ibẹ̀ ló bí ọmọ kejì sí àwa ò lè léyìn nínú ilé ńgbà tá a yìí wà tá a bá ní ẹ máa lọ ẹnì tọ ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ìlú wa ẹ tá a bá ní ẹnì so ti so ni ọkọ rẹ̀ ní sísè project kì í ṣe wo kò ní anything nínú owó project yẹn sà ẹ dákun Ọlọ́run bẹ̀ kò ní wá ẹ pé mo bèrè lọ́wọ́ ọkọ rẹ̀ that was it o may four mo ní àbáyọ mi ní teaching hospital fẹ dákun ilé tó ń kọ́ kí ló ń fatima bẹ ó ní èmi kọ́ bọ̀ bẹ tó pé màmá rẹ màmá rẹ lọ́ra lẹ́ òbí tí mò ń kọ́ rẹ ègbé okú àti ọmọ tó kú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń kọ́ gbogbo àwọn tá à ń pè oníjọ́ tí ìbá ní owó níbẹ̀ sọtí ẹni ẹ̀ma jẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn àjẹ́ nǹkan ọ̀tọ̀ ìlàdé rẹ̀ oníjọ́ tí ìbá lówó níbẹ̀ nígbà táwọn fẹ́ kàn tí wọ́n ní káwọn ra igi àgbọn láti fi kàn tó lówó fowó igi àgbọn lẹ̀ ó nígbà tí mo dẹ̀ ti advice àwọn pé wọ́n ní igi àgbọn ọ̀dà pé igi àgbọn tójò bá ti ń pa yóò máa rà ayé ètò ẹ̀sẹ̀ kìíní kò ní mọ́ ó ní ṣe bí èmi náà mo ní káwọ̀ ọkọ lọ ra páànù èmi ti mọ lọ ra páànù rí ẹ bá gbọ́ mi sà so àti gbogbo rẹ̀ kò sí àkàtúntò kò dé one naira ní owó tó fi ń kọ́lé. it's alright it's alright <laughs> ẹ ní sùúrù mo fẹ́ bí yín láwọn ọ̀rọ̀ tó pọ̀. ok sà. kí lorúkọ ọmọ yín tó kú. Habib engineer abib abayomi. lórúkọ ọkọ yìí tó kù. azeez abib abayomi. abayomi ti kú àbí. Abayomi ò sì kú àwa tá a wà ń bí ni ká mọ̀ pa Abayomi. o mo fẹ́ béèrè béèrè kan sá. Yes sir. ọmọ tí wọ́n gbé wọlé nígbà tábáyọ̀mí kú Aisha ó tọ́ ọmọ ọdún mélòó nígbà Abayomi, kú. àbáyọ̀mí ọmọ oṣù mẹ́ta ó oṣù mẹ́ta bó kí ló tà báyọ̀mí ọ̀wá mọ̀ ó tó di pa báyọ̀mí. àbáyọ̀mí lọ́sọ́ ló kọ̀. ok ó ní ọ̀dá bàbá rẹ̀. ó ní ọ̀dá bàbá rẹ̀ mọ̀. oṣù mẹ́ta. bẹ́ẹ̀ ni. ó tó oṣù mélòó tí ìyá ìkú òǹlé kábàyọ̀mí tó jáde láyé. ọdún lọ síbi ọdún mẹ́ta àtààbọ̀ láti december twenty ẹ dákun ẹ bá mi sí nísìnyí december twenty ní wednesday december twenty three twenty twenty mo ti kẹ́rù kó nulẹ̀. ó tó gbà wọ. december on twenty third twenty twenty ó dẹ̀ ní in, on 3rd of mm-hmm. June 2023 which is two and a half years. àbáyọ̀mí dẹ̀ ti sick kó tó kù ni. lágbára ọlọ àbẹ náà láti mọ. sickness yẹn náà lọ pa àbáyọ̀mí. lágbára ọlọ. orí àárẹ̀ ló ti bá ya ṣàṣùn. ẹ ṣeun bí a ti máa wí nìyẹn ṣe rí nígbà tí wọ́n ṣe operation fún wọn wá rí fáwa sí usage àwa àwa nígbà yẹn ó lọ sí ibi iṣẹ́ hmm? ibẹ̀ ló ti rí ìyá Aisha tó kún ìfẹ́ kí wọ́n máa dá orúkọ ọmọ ẹ̀bẹ̀ nígbà tó ti dá akọ rẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe ibẹ̀ ló kéré pẹ́ fẹ̀fẹ̀ rí lọ́dún yìí kéré pé ilé kódà a lọ sílé àwọn ìyá Aisha tá a ṣe dáná tó san owó so ẹsẹ̀ yẹn ó yìí wá ń bẹ̀ but ó à ń treat ẹ̀ normally kò síbi tá ò dé alájì kò síbi dáátà ọ̀dẹ ẹnì kankan nínú wọn kò yọjú pàápàá pẹ́tẹ́pẹ́tẹ́ ẹ kàn ní kí n má máa kí n má sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ alájì ọmọ mi kó fún yóò kò ní kó fún kẹ́nì kankan lágbára ọlọ́run so ti yé alájì ẹni kí n má sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ń bẹ gbogbo tí irọ́ pátápátá irọ́ funfun yányán ah láti máa ń try hmm, ń try bẹ̀ẹ́dì bàtẹ́ ní kí n má sọ̀rọ̀ ẹ má béèrè má má dá so adá náà wọ́n mọ̀ àwọn náà lè mọ̀ gbọ́ báyìí ọ̀sán sàdáàkì everything bá a ti dáná fún náà hmm, lé wọn bẹ́ẹ̀ náà la dáná fún wọn náà so she is a legitimate child. there is no area tí ó ti sọ pé she is not a legitimate child. okay okay yes sir. and she has never said anything against that girl. okay bẹ́ẹ̀ that's what bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. okay sir. so now um, àwa máa gbà pé ara àbáyọ̀mí ó ti yá o kó tó di pé kú òǹlé o because irú sickness tá à ń sọ yìí ó yàtọ̀ sí sickness tí ẹ̀yin tún sọ o tó bá jẹ́ sickness tó dé mọ́lẹ̀ tíyàwó ẹ̀ wò pé bọ́ọ̀bà kú okú tó lọ ni as at that time kò lè bóbìnrin sọ̀rọ̀ débi pé yóò bóbìnrin lájọṣepọ̀ débi pé ọmọ ọ̀ wá tó bá yẹ pé sickness yẹn rí bẹ́ẹ̀ ṣe sọ that means another sickness okay alájì sickness yẹn ni bóyá ìjà ni máa sọ̀rọ̀ ni ọmọ mi nígbà tó tí nǹkan yẹn ti ń ṣe òun tó ń bá fọ ọkàn ni máa fọ ọkàn alẹ́ mi mi yẹn wá là tó mọ̀ para ọmọ yẹn ọ̀yà wọ́n ó sì kó kúrò ní January three màmá rẹ̀ gan ló pè mí ti kó mi ránṣẹ́ sí mi pé bínú àwọn ọmọ ti ilé bínú àbínú bàbá sẹ́lòtọ́ ni ẹni kan kó wá family house. láyé láyé láyé láyé mo ní nígbà tí wọ́n ti nígbà tí wọ́n sọ fún mi pàápàá tí wọ́n fi lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ kàdé wọ́n fi gbé koropode ìjọba kẹ́mi lọ́ba ń lọ́dà ẹ̀ lọ́ba bá mi dáàdi ẹ̀ ní bínú àti kúrò níbi àmúyà èmi kò fẹ́ kí wọ́n á ní ẹ lọ làwà lálé inú mi dùn mo ní gàmá gan ti pè mí kí n tó gbọ́rọ̀ bàmọ́dé ti gbọ́ màdàn gàmá ti pè mí pé kí n má bínú o mo ní kí n fẹ́ bínú sí mo ní tọ́kàn dùn mí ni pé tí a bá sọ fún àwa náà bàbá wa ilé níbi tí yóò ṣe kínní tí yóò jìnnà tí yóò rọrùn fáwọn méjèèjì mo ní bẹ́ẹ̀ wá o òun ṣe project o tó bá tún ṣe é ṣe ẹ owó tó bá yẹ kó o fi tún rẹ̀tì lé míì ní next lọ kó o sórí project rẹ o bó ti wulẹ̀ kó mu akọ ọmọ ṣe kínní o kúkú ti kàn án kọ́ ọmọ ṣe ni kọ́ ọmọ sọ fún ẹ nìyẹn. ọmọ fọ́nlé. bẹ́ẹ̀ ó kó kọ́ ibi so yé nìsí kò ké sọ Òṣogbo ní ẹkọlé sí owó dé ní ẹkọlé sí owó dẹdẹ. as at that time tí lady sọ wípé àwọn fẹ́ san owó mi you insisted wípé káwọn padà wálé. láyé láyé kó èmi ò tí ẹ rí kọ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. èmi àti ọkọ rẹ lẹ́sọ fún. irọ́ láyé láyé láyé láyé fámẹ̀dẹ́gbẹ̀dẹ̀ èmi kọ́ kò sọ ọkọ mo ní ẹ má tún san owó sí jíjú. gbàtà ni wọ́n mọ̀ sanwó yẹn. gbogbo ní kí wọ́n lọ instead tí wọ́n fi sanwó kókó lọ fi máa complete ilé rẹ̀ kí wọ́n náà ṣe kí ni kí wọ́n bọ́ síbẹ̀. ẹ tó wọ yẹn ò bá tó complete ilé yẹn where would. àwọn ó ti balẹ̀ jìnnà ilé ti lọ jìnnà ó ti ilé ti lọ gan jìnnà. kúrẹ́tà kó yẹn lọ bí ilé kẹ́kọ̀ọ́ máa kó lọ lé. nígbà tá a nígbà tá a fi kúrò lọ́dọ̀ wọn àti kan ilé rárá rárá nígbà tá a dẹ̀ kúrò ní ilé ní twenty twenty nínú owó tán dá fún wa nígbà tí ó ẹsẹ̀ dùn yẹn inú ẹ̀ láti fi kan ilé ní twenty twenty kíkan lásán la kàn ní twenty twenty ilé tán dẹ̀ ń sọ yìí grandpa ló ń bá wa mójútó àwọn gangan náà jókòó yìí kúrà ni mo gbé dání tí wọ́n bá fẹ́ san oko tí ọ̀rẹ́ tó bá fẹ́ bá wa san oko bá pè ní four thousand naira grandpa sọ pé Fatima o four thousand naira fẹ́ bá yín san kò mú two thousand wá kọ́kọ́ ẹ fi two thousand sí èmi àtọkọ mi àjà o atm mi mò ń ṣe ń power mò ń ṣiṣẹ́ ní school mo dẹ̀ tún ń rán aṣọ mò ń ta material so Excuse me. Sir? You don't defend that part of the story. Okay. Every sane human being will know will see achievement tọkọ lè ní tíyàwó ò ní contribute. Yes. So, oh, don't go there. Don't go there. You don't need to defend that area. what? Eh? <laughs> no èmi ò tẹ bá wọn jà fúnlé. no i did it mm. to ililai no. warosi. ah, ah that's why you don't need to defend that so area just forget that. so bóyá mo request don't baba mama ẹ fẹ́ sọ̀rọ̀. lọ́ọ̀dún pa ẹ súnmọ́. but ìkọ́ mo fẹ́ sọ̀rọ̀ no àwọn ìyá ọkọ mi ìyá yín lọ mi. ẹ súnmọ́ ìkọ́ tí mo fẹ́ sọ ni wípé nǹkan tó ń ṣe nígbà tí ó kú tán mi expect wọn báìkì tí wọn ò mọ ìgbà tó rà àwọn náà jókòó yìí kò sí nǹkan tá a jọ ṣe tá a jọ ṣe ti girama tó jẹ́ mọ̀dáyínlọ̀ mi tí wọ́n mọ̀ sí gbogbo ẹnu ni mo fi sọ bọ̀ grandpa little ló máa hàn sí wọn ṣọtiyẹ yín ló máa hàn sí grandpa tí a bá ń ṣe nǹkan bọ̀ kò sí nǹkan tá a ṣe tí grandma ò mọ̀ sí nígbà tá a ra bike a kúrò lé ní January ìgbà yẹn la ra bike torí grandpa insist wípé ọmọ àdúrà àwọn kò lè gun bike bọ́ ibi tá a gbalé sí ó jìnnà a wò wípé ó máa save wa ibi tá a ti ń ṣiṣẹ́. báàkì tí wọn ò mọ̀gbà wọn ò mọ̀gbà tó tà á ní oṣù kan after tó kú báìkì yẹn wọ́n tà ní oṣù kan after tó kú ọ̀rẹ́ ìtọ́jọ́ lọ ra báìkì ní kírun ó wà láyé kò kú o mm. so wọ́n jọ lọ ra báìkì ni so grandpa grandma mọ̀ pé ó ra báìkì but grandpa ò mọ̀ mm. after eight months ni grandpa tó mọ̀ wípé ó ra báìkì ọjọ́ yẹn gan bí àwàdà la dẹ̀ fi ṣe wọ́n dẹ̀ ní àwọn òfọwọ́ sí kíní kan kó lọ tà a dẹ̀ sọ pé òkè àti gbọ́ àwa kàn fi sọ but kò sí nǹkan tí èmi àtọkọ mi ń ṣe we share things together a kì í ṣe pé bóyá kíní my ATM is always, always with him kò dẹ̀ kí ń yọ owó mi kò sí bí ìgbà yòókù ti kú tí máa sọ pé ó yọ owó mi ẹlẹ́dàá ẹ̀rí mi bọ̀ kó yọ owó mi tí máa sọ pé mo nídìí nǹkan nínú atm ó máa bá mi gbà wálé ni kì í ṣe pé ó máa yọ owó mi lẹ́yìn so ilé tán sọ yẹn nígbà tí a bá dé ìgbà tá a bá dókè ká tó kàn náà sọ pé ah ẹ̀yin ọmọ yìí o àwọn ò tiẹ̀ fọkàn sí wípé ẹ lè rí ilé yẹn kọ́ sókè one naira grandpa àti grandma lóòótọ́ nígbà tí wọ́n ra ilẹ̀ grandma ló ra ilẹ̀ fún ọmọ wọn ìgbà yẹn grandpa wà lórí sickness ìgbà yẹn ni mo bí first born mi he was not aware when they bought the land grandpa but later wọ́n padà sọ fún wọn wípé wọ́n present ilẹ̀ yẹn bígbà tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ rà torí wípé kán má bàa wò pé gbà táwọn wà lórí sickness ni wọ́n lọ ra ilẹ̀ grandma ló ra ilẹ̀ yẹn nígbà yẹn but I was aware. okay thank you. Alhaji Alhaji irọ́ pátápátá irọ́ yẹ́nyẹ́ ní pa pátápátá so ti ye báyìí ti ń sọ yìí ìyá rẹ̀ ló kó one hundred thousand fún tó lọ ra báyìí. màmá ẹ wá sọ dẹ. <laughs> báyìí ẹ má wulẹ̀ dìde ẹ jẹ́ kí màmá. ẹ ṣeun aláàjì gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tọ́lọ́run gbà fún mi tọ́lọ́run gbà fún mi. àmín. èmi tó parọ́ mọ́ nìyẹn tó bá ṣe pé ó bá ṣe é ṣe ẹ lọ wádìí mi wò níbi tá à ń gbé èmi ra aṣọ fún ẹ ó wá yọwọ́ mọ́ lára. bẹ́ẹ̀ni aṣọ yẹn wà ní Ìbàdàn presently lónìí mo ṣe mú ẹjẹ bá làjì lọ sọ alájì ló ń bá sọ̀rọ̀ yìí kó ṣe wádìí aṣọ yẹn lọ. ẹbí wílé bá nínú méjì rẹ jọlọ nígbà tó wà lọ́dọ̀ mi kó o tó fẹ́ mi mò ń sọ fún kó tó lóyún àtọ̀ mò ń sọ fún yín pé you are my second born àbí mi sọ fún ẹ bẹ́ẹ̀ mo ní sọ fún mọ́mí ẹ kí lórúkọ mọ́mí ẹ ó sọ fún mi oníràṣídá mo ní sọ pé kíyà rẹ ó ṣe ìwádìí lọ èmi náà ṣe ìwádìí lọ tó bá ṣe dá wọn ló dáa lóòótọ́ ṣùgbọ́n kọ̀rọ̀kọ̀rọ̀ tó wà níbẹ̀ náà ló ti fojú hàn yìí ṣé ẹ rí aláàjì irọ́ tó pọ̀ ah, ṣé ẹ rí ibi eh, chọ́ọ̀jì tó ní mo mò ń lọ mi ì lè òótọ́ ni ìdí ni pé ńgbà tó bí máa kọ́kọ́ wàhálà complication tó rí mo wá wò pé kó ṣe sọ fún mi pé oṣù pé oṣù ò pé mi ìdẹ̀ lè mọ ibi léèrè kó bá dàbẹ́ pé bóyá iṣẹ́ ìyá kan fẹ́ jọyún mu ni kò sígbà tó bá fẹ́ bímọ mọ̀mọ́ jálẹ̀yẹmí tó bímọ sí láti bá mọ̀mọ́ mo wá wò pé ṣé màá tún máa wòran ni ní tó ṣe lílẹ̀ kìíní kó má hmm. tún ṣe lílẹ̀ kejì mo bá fi lọ lọ́ba ní ibi báyìí báyìí fúnra mi níwájú ọlọ́run àtẹnìyàn ilẹ̀ tí mo tẹ̀rẹ̀ nígbà tí ẹni yẹn ṣàgbìyànjú gbìyànjú mo rí pé mo ní ẹwù aláàjì ò gbọ́dọ̀ gbọ́ ibi tá a lọ yìí gbàtí létà lẹ́tà mo sọ fún mo ní wò gbọ́dọ̀ gbọ́ wọ́n sọ pé ta ló ránṣẹ́ tó tó báyìí lábàjọ mo wá ibi tí eh, agbẹ̀bí tán bó wa lọ mo wá sọ fún àṣà ìmọ̀ ní ẹ̀jọ́ nítorí ọlọ́run ó ti yá ẹja mọ̀ gbé lọ sí hospital kọ́mọ̀ kò bá mi bó wáyé pé ibi tọ́lọ́run ti ní màá ti rọ́pẹ́ dúnà nìyẹn kọ́lọ́run bá mi ṣe bẹ́ẹ̀ kò bí nírọ̀ nù ó dẹ̀ rí bẹ́ẹ̀ ni à ń bá a lọ à ń bá a lọ à ń bá a lọ ní iwájú ọlọ́run àtẹ̀yàn Fatima gbogbo ará àdúgbò gbogbo ará abiṣẹ́ mi gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá náà mọ ìwà tí mo hù sí ọ tí mo bá sì nínú méjì sí ọ tí mo bá fún ọ láṣọ ìbànújẹ́ lágbára ọlọ́run lágbára ọlọ́run tó ṣe ẹ jẹ́ sọ̀rọ̀ gbogbo tó ṣẹ́kù tó jẹ́ tó jẹ́ àwọn ọmọ. ẹ má sọ fún ẹ ọmọ gbọ́dọ̀ máa rẹ ọmọ gbọ́dọ̀ ọmọ gbọ́dọ̀ máa rẹ. aláàjì ojú ayé la ẹ ọmọ gbọ́dọ̀ máa rẹ ọmọ gbọ́dọ̀ máa rẹ ìyá ìyá rẹ ọmọ gbọ́dọ̀ máa rẹ. ìfẹ́ ẹ bá tí mo tí mo ní ló ti sún mi débi o mi ò háàṣì mọ mi ò lójú mọ ọmọ gbọ́dọ̀ máa rẹ mi ò ṣàìdá sí báyìí tó fi lọ èmi ò bọ́ bá lọ rí kíníkíní mi òun nìyẹn ọlọ́run nìyẹn láàrin èmi rẹ̀ ọlọ́run ó ṣe ìdájọ́ tó sọ ní gbangba wálé àyè ọlọ́run ó ṣe ìdájọ́ rẹ̀ ní gbangba láàrin èmi àti Fatima ní n tó ohun jọ lálẹ́ tí gbogbo àgbáyé ń gbọ́ ọlọ́run ó ṣe ìdájọ́ rẹ̀ láàrin èmi rẹ̀ èmi kò ṣe pé nígbà tí mo dá ẹyin lẹ́dá lẹ̀ tó báyìí kó bó ṣe yanjú ẹ̀ fún wa ní sálẹ̀ sílé ilẹ̀ ti tẹ̀lé ni kò ní débì gbogbo ohun tí ìṣẹ̀lẹ̀ yẹn mi ò fẹ́ kó wáyé tí gbogbo ayé mọ̀ ní mi báyìí mo kọ́ mo kọ́ mi iṣẹ́ nìkan tó lápọn tó báyìí pé wọ́n tẹ̀lé ní tí wọ́n gbé fún wa lọ́wọ́ ní ah. sálẹ̀ sílé ni ọ̀rọ̀ ní rí báyìí. Fatima tó o pé tí mo bá fẹ́ ra aṣọ màá ní kó lọ sílé àwọn tó ń taṣọ kó lọ mú fúnra rẹ̀ ni sẹ́mi kì í náà lọlé àlàjà pé lọ mú tó bá wù ẹ́ <laughs> ah. máa fẹ́ ra aṣọ fọmọ rẹ̀ gan àjọ lọ sọ́jà ni ìyí tó bá wù ẹ́ ni kò mú ìyí tó bá wù ẹ́ ni kò mú owó sọ fún mi pé èmi ra aṣọ fún etí di èmi owó sọ fún mi pé èmi béèrè lọ́wọ́ rẹ pé sẹ́tì rẹ ti là ní èmi Fatima kọ́lọ́run jẹ̀mí ní àkókò bá lọlé rẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ gbangbalá wà yìí gbangbalá ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ mama ẹ lọ jókòó padà ẹ lọ dún bẹyẹn padà ntí. gbogbo tẹ sọ mo ti gbọ́ ṣùgbọ́n ntẹ́mi ń gbọ́ yàtọ̀ sí sọ ah. mo ti mú àwọn nǹkan tí mo need mi need tó gbọ ọ̀rọ̀ tẹ n sọ yìí bàbá náà ṣẹ̀ mí màá sì bá yín wí bí ọmọ sí bàbá ẹ sì foríjì mi bàbá ṣe é nífẹ̀ẹ́ àbáyọ mi ẹ calm down ẹ calm down àìkọ́ ọmọ fọlọ́mọ méjì àbí mẹta. méjì mi bí ọkọ mi bí. excuse me obìnrin mélòó. ọkùnrin mi. obìnrin kan ọkùnrin kan. ọkùnrin kan obìnrin kan first born ní ọmọ ọdún mélòó ni. nine years ó di nine years. presently báyìí ó máa pé nine years nine months ní next month. next month ó máa pé nine years. february five. second born ẹ kọ. ó yẹ ṣe five. five plus. ìyá ọkọ ìyá ìyàwó dádì ẹ ń kọ àti bàbá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ ṣèpàdé pẹ̀lú yín mo fẹ́ bá yín sọ nǹkan kan láfẹ́fẹ́ yìí kí n tó lọ báyìí tí n bá wá dé tá a bá kúrò láfẹ́fẹ́ mo tún ní nǹkan kan tí mo fẹ́ bẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta sọ ìwọ dákẹ́ mọ́ sọ nǹkan kan mọ́ tàbí kúrò lórí ètò yìí tí n bá kàn bí ẹ lérò ọ̀rọ̀ ni ó dá mi lóhùn mo fẹ́ lo àga yín ṣùgbọ́n ẹ jẹ́ kí n tètè dá yín lóhùn ìwọ náà wá dìde mọ́mí á jókòó ń bẹ̀ yẹn girama máa jókòó bì wà wá dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́mí ẹ̀ wọ́n á fẹ́ máa rójú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. alákọ̀ọ́kọ́ àwọn tí ẹ wọ́n dájọ́ ní salinsile mi ò mọ rẹ́ẹ̀mù tí wọ́n wà tí wọ́n fi dájọ́ yẹn wọ́n get it right kí wọ́n má bínú o àwọn náà ń gbìyànjú wọ́n ṣe dáadáa o. wọ́n wo aftermath of this ntajọ́ fight present situation ni wọ́n wò wọ́n wo ohun tó ṣeé ṣe kó tẹ̀yìn ẹ̀ yọ. nọ́mbà one mistake tí wọ́n ṣe ni pé kò yẹ kí wọ́n ní kí obìnrin padà sí Òṣogbo ṣé bí ọkọ rẹ̀ ti kú kí ni wọ́n ní kó lọ ṣe lóṣogbo. ṣé yóò máa gbé pẹ̀lú àwọn bàbá ni àbí yóò máa gbé pẹ̀lú mọ̀mọ́ àbọ́lọ́kọ míì wọ́n lọ́kọ míì tí wọ́n fẹ́ fún lóṣogbo àbí bó ṣe wà yìí kò ní lọ́kọ mọ́ àṣìṣe àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe nìyẹn. ọmọ tí ò change orúkọ nígbà tí ọkọ ẹ̀ wà láyé tẹ́ wá ní ó ṣe change of name nígbà tọkọ rẹ̀ kú tán change of name fún ta if truly you have done it you made a very big mistake. ọ̀ ìta nídìí ti gbélé yìí ìta àníìdì ilẹ̀ lọ gbámú. a nídìí ẹ lóṣogbo a nídìí ẹ ní family house wọn a nídìí kó o jórúkọ ẹbí wọn mọ ẹ tó mú ẹ wọnú ẹbí wọn kó o lè jórúkọ ẹbí wọn ti lọ. àwọn ọmọ yìí la ní ìdí lóṣogbo àwọn ọmọ yìí ni wọ́n mọ jórúkọ ẹbí wọn. àárín yín ni ò gbọ́dọ̀ bàjẹ́ táàrin yín ọba ti bàjẹ́ ọkàn wa ó balẹ̀ gbogbo bí àwọn ọmọ bá wà. àárín yín ò tí ì tó nígbàgbọ́ pé ńlọ kọ́lọ́pàá ọkọ rẹ̀ ọmọ tọkọ rẹ̀ fi ayé wọn ni ọmọ kó lọ sọ́dọ̀. gbogbo òwe tẹ ẹ fọwọ́ sí ní sálẹ́ńsílì yẹn gẹ́ńjẹ́ ni. gẹ́ńjẹ́ nítorí pé ẹ̀yin méjèèjì ẹ̀ ti igun méjèèjì ò tí calm down sí normal level you are still hiding a lot of things. bí ilé wa ń bẹ̀ lọ́jọ́ yẹn kán dájọ́ ẹ̀ka ẹ̀ máa lọ kí ìsìn máa wò pé lóòótọ́ o ó wá láti inú yín màá mọ̀ pé irọ́ ni kò wá láti inú yín. tó o tí gbogbo àdéhùn tẹ fẹnu kò sí ń bẹ̀ yẹn bá yẹ ẹ gbé ìfẹnukò yẹn lérí àbòsí ìlọ́jọ́ yẹ yóò sì yẹ. màmá ẹ bá ń súnmọ́ màá kú fún ma ẹ ká lè mà àárín màmá àárín yín ògùn rárá. bàbá fẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní ìjẹun débẹ̀ wọn à ní ìdàtí lọ́bẹ̀. tí wọ́n bá lọ ọbẹ̀ kò ní ràn wá lọ́wọ́ a nílò ohun tí ó ràn wá lọ́wọ́ lílọ ọbẹ̀ wọn kò lè ràn wá lọ́wọ́ lọ́ọ́ jẹ́ kí n jẹ́ kán lọ ọbẹ̀. ìmẹ́ni tó ṣe kókó kù díẹ̀ káàtó nínú yín o ṣùgbọ́n dídààmú tọmọ yìí ń dààmú lónìí báyìí ẹ̀yin méjèèjì ẹ dákun ọwọ́ àlejò ẹ̀yìn ẹ̀kọ́ ń tọ́pọ̀ torí tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́ ọmọ yín ọ́ dààmú ẹ gba ìyá ọkọ ọmọ yín mú ẹ̀yin àti ẹ̀ dandan lá ọmọ tiẹ̀ ti kú báyìí ọmọ ti yín wà láyé wàhálà kankan ò ní máa ṣẹlẹ̀ kò sọ́mọ ẹ̀ tí ó forí kò nǹkan kan mọ́ kò sọ́mọ ẹ̀ tí wọ́n dojú kọ mọ́ báyìí ọmọ ti yín ló kù tọmọ tí yín ọba wá sinmi ibi tí wọn bá ṣe tó kù díẹ̀ tí ọdá tó kù díẹ̀ káàtó ẹ sọkò wọn lójú ẹjọ fà ẹjọ já ẹjọ ṣe gbogbo ẹ kó sì tán síbẹ̀ kẹlẹ bá gbádùn àwọn ọmọ yín. torí pé ẹ̀yin kọ́ lẹni ọmọ tí ń bẹ lọ́dọ̀ yín báyìí àwọn náà kọ́ ni wọ́n ní ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní. torí pé ọmọ wọn ọkùnrin kò lè dọ́mọ bí láìsọ ọmọ tí yín obìnrin ọmọ tí yín obìnrin ò lè dọ́mọ bí láìsọ ọmọ tí wọn ọkùnrin. a ah! tẹ́ sì mọ̀ pé wọn ò ní mí ìta yóò sì mọ̀ sọnù. mo fi ọlọ́run bẹ ẹ̀yin méjèèjì. sẹ́rí lágbájá jẹ̀bi àmẹ̀dó jẹ̀bi ikú tó pàbáyọ̀ mi ti káńsù pẹ́ẹ́nìkan jẹ̀bi o kò bímọ báyìí o kò sẹ ẹ kókó gbàgbé obìnrin ṣe kan ọkùnrin ṣe kan we don't need it now torí pé ńgbà tẹ wá rojọ́ fèmí bì ẹ sọ pé ẹ̀yin àtẹ̀yàn kan fẹ́ jà ọmọ yín lẹ wá béèrè àbí. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá so ẹjọ́ yìí ti wá ń kọjá ọmọ yín la wá béèrè tá a bá sì da ìfẹ́ ká gbàgbé n tó ti lọ ká lè jèrè n tó kù ńlẹ̀ a mọ̀ sí nǹkan tí ọmọ bà wá nú jẹ́ ẹ̀ẹ́dẹ̀ nílò ìbànújẹ́ mọ́ báyìí hmm. ọlọ́run lágbára ká báyọ̀mí ó kúkọ́ mọ́ fi nǹkan ká yé lọ. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ti compensate wa ẹyọ kan ti yín ó fún yín mẹ́ta. Allahu Akbar Allahu Akbar. bàbá mi <laughs> bẹ́ẹ̀ ṣe ń pọ́n ọmọ ti bí yẹn lé bẹ́ẹ̀ ni àga yìí ń ta mí dì í wípé n tá à ṣe yìí rédíò ti kú òun ti gbà kan pé ah n bá sì kálẹ̀ o rárá gbogbo ayé ní gbọ́n tá à ń sọ yìí. bẹ́ẹ̀ni sà. kíní yóò sì wà for life. àwọn ọmọ èyí tó wà lọ́dọ̀ obìnrin yìí bó ni wọ́n ṣe fẹ́ máa fíìl bẹ́ẹ̀ ṣe ń sọ pé ah, afẹnisulọ́kà ni ọmọ kíní kan ni tẹ̀sán pé aisha aisha aisha tẹ̀ ń pin lé yẹn àwọn yóò fi ìbàdó torí pé ọmọ yín làwọn náà o tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ wọn ẹ̀ ní débi o ẹ̀ sunkún níjọ́ tẹ wá bí o torí ìfẹ́ àwọn ọmọ ẹ̀tẹ́ níní o so all of them gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta àárẹ̀ tí wọ́n bá kan náà àtọkùnrin inú wọn àtobìnrin inú wọn nọ́mbà wà nìyí. nọ́mbà two ilé àbáyọ̀mí bóyá ìbáà ní gbìngbìn nìkì ń bẹ̀ kódà ìbáà ní times two tábáyọ̀mí ní òun kọ́ ló ní àwọn ọmọ àbáyọ̀mí wọn ní. bẹ́ẹ̀ ni sà àbí. bẹ́ẹ̀ni alájà ṣíbí àwọn ọmọ àbáyọmí tẹ wáwá yìí náà tí ẹ tó léwájú yìí náà ara rẹ náà wọ́n ti jáde. bẹ́ẹ̀ni sà so a nígbà tí mo sọ pé ẹnìkan ló ní ẹnìkan kọ́ ló ní mọ́ báyìí tí ó bá jẹ́ pé àbáyọ̀mí gan ló ní gbogbo ẹ̀ ṣé báwọn ọmọ àbáyọ̀mí náà ní. bẹ́ẹ̀ni sà iná wọn ní. bẹ́ẹ̀ni sà ọlọ́run sì sà ọlọ́run gbàdúrà yín fa wàláì ṣùgbọ́n bàbá hmm. ẹ ṣe báyìí. níbi tá a jókòó sí lónìí láti pinnu bẹ́ẹ̀ ṣe mọ bí àwọn ọmọ yín ọ̀nà tí wọ́n rìn ọlọ́run ní ojú gbogbo ayé ò ni gbogbo ayé ò mójútó ni ẹ kọ́kọ́ gbàgbé pé ah, ọmọ iṣẹ́ wa ẹnìkan ò lè dẹ́nìkan pa o. bẹ́ẹ̀ni sà kò sí olúwa rẹ. ẹnìkan ò lè dẹ́nìkan pa o. màmá ẹ fọkàn balẹ̀ nǹkan kan ò ní ṣe ọmọ yín ṣe gbọ́ mi nǹkan kan kò ní í ṣe ọmọ yín ẹ fọkàn balẹ̀ ó nígbà tó ti gbé pẹ̀lú wọn tí ẹ gbé pẹ̀lú rẹ̀ tí wà ń bẹ̀ ẹ ẹ etí mi wá di etí mi wá là padà ọlọ́run mọ́jẹ orírú ẹ o etí ọ̀wà kéré nínú tí wọ́n lè fi ṣèyàn etí kéré nínú tí wọ́n lè fi ṣèyàn tẹ́yẹ̀ kó onímọ̀ pé tí òun di òní kú ọwọ́ o náà ìyẹn bẹ́ẹ̀ yẹn mama ẹ má wọrí etí ẹ lè di lóòótọ́ kọ́mọ̀jà sọ ti yín no etí ẹ lè di lóòótọ́ kọ́mọ̀jà sọ ìtẹ̀yìn kò fún ẹ jẹ́ á kúrò lórí ẹ̀ nítorí ọlọ́run ẹ ń bá nífẹ̀ẹ́ àbáyọ̀mí kó kúrò lórí gbogbo tó ti ṣẹlẹ̀ ẹ tí ó bá nífẹ̀ẹ́ rẹ̀ kọ́mọ̀jà lọ now lórí àwọn ọmọ. pọ́ìntì àkọ́kọ́ tọ́kọ́ farahàn ni pé eléyìí ò lè gbóṣogbo mọ́ yes or no kò lo Òṣogbo mọ́ ìgbà tí wọ́n wá lo Òṣogbo mọ́ táwọn bàbá ń gbé Ìbàdàn táwọn bàbá ń gbé Òṣogbo tí màmá ń gbé Òṣogbo tó sì jẹ́ pé ọmọ rẹ ọmọ àwọn bàbá ni bó o ní àwọn bàbá ni wọ́n ti máa rí àwọn ọmọ pọ́ìntì àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ gbà ni pé kò sẹ́ni tí ó pè é ọyẹ ah, gbọ́mọ lọ́wọ́ rẹ ẹ̀yin ò rí pẹ́ gbọ́mọ lọ́wọ́ rẹ pé ah wọn à ní rọ́ọ̀mọ́ mọ́ rárá o ìjà tó wà ń bẹ ẹja mẹnu kúrò ń bẹ ẹja tẹnu sàpinnu eku bó o ní ọwọ́ ìtọ́jú ó ti dun àwọn ọmọ yìí tí wọ́n fi di dáadáa tá a fẹ́ wọn dà tí o sì ní í síjà mọ́ lórí àwọn ọmọ méjèèjì tó jáde lára àbáyọ̀mí ní ṣáìdì tiẹ̀. sẹ́yìn mọ̀ pé ìyá Aisha wà lọ́dọ̀ yín òun náà lọ o. ó di dandan ọ̀dà ń lọ wà á tí o sẹ́ni ọ̀fẹ́. ó lọ gbogbo náà ni gbogbo náà ni ó lọ. ọmọ yín ní bá ń bá yín tọ́jú lọ o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni aláàtijọ́ sọ kí lẹ́yìn fẹ́ bàbá. ẹ ṣeun ẹ ṣeun gbogbo ọmọ nàìjíríà tí àwa tèmi ń fẹ́ tí àwọn mi náà sì ń fẹ́. àwọn ọmọ méjèèjì ìtòfin gẹ́gẹ́ bíi ti a sọ àwọn ni legacy wa báyìí bẹ́ẹ̀ni àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú aisha. bàbá bàbá ẹsẹ̀ kìnnì kan ẹsẹ̀ mi o. ok ẹ mo fẹ́ kẹ́ ẹ sọ alaji. ẹ fẹ́ sọ pàgbàlagbà parọ́ o. ok ìjẹ jọtẹ wa ẹ sọ fún mi pé ọmọ mi ń bẹ jù tó nìkan bí lọ. ẹ ṣeun alaji ẹ ṣeun èmi gan fẹ́ sọ fún bẹ́ẹ̀ sẹ́rí ìtì wọn fẹ́ kọ́ ṣẹlẹ̀ náà lọ ṣẹlẹ̀ èmi fẹ́ kí wọ́n pariwo ọmọ ẹlẹ́ẹ̀kẹta yẹn àbí òye nìsín mi ì fẹ́ pé kó àtẹlẹ ẹ̀rí pé àdàkọ ẹnìkan kan ní gbogbo àwọn ọmọ yẹn hmm. mi ò fẹ́ mọ́ rárá àbí òye nìsín àwọn ètí ẹ̀ mẹ́nu lọ bẹ̀jú pé nígbà tí wọ́n sọ fún wa ṣe rí ẹ̀dàkùn ẹ̀ má bínú o àwọn sálísì lè jẹ̀bi ọ̀ntì ẹ̀ kó wá sọ́dọ̀ wọn ní ẹ̀dàkùn ẹ̀ mọ́ kì í mọ́ padà bẹ́ẹ̀. so nígbà tọrọ wa rí báyìí. sáré ọjọ́ mi tún tẹ ẹrù fáwọn ìlọrin tọ́ba ti pọ̀rọ̀ tọ́wọ́ alẹ́ ni wọ́n dáre ẹja tó sọ. wọ́n dáre. ẹ ẹ tó gbọ̀n sáà lásán ni pé àbá tó sógbó àwọn ni wọ́n mú wa kì í ṣe sálísì lé. èmi ọ̀ wà á tó bá yẹ kí ah. èmi wà mí èmi ọ̀ kọ́ pé òṣogbo ni wọ́n àwọn ni ẹ mú wa. ṣé bí wàá tàǹtì ìwà ah, ah, àtàǹtí rẹ lẹ lọ pe ẹnìkan sẹ́yìn. kó ló yanjú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni alhaji so à ń fẹ́ ni pé. Ah, torí ẹ̀tá ti wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa méjèèjì ẹ a fẹ́ kí wọ́n wà ní kíá wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wọn fi sílẹ̀ ẹ bá mi tọ́jú àwọn ọmọ tá a bá rí là á tọ́jú so ti ebi ìsìn nígbà tá a rí èyí kékeré à ń ṣe kíni à ń ṣe ìwọ̀nba tá a lè ṣe títí tíyàwó tíyà rẹ̀ náà ò sì ṣe kíni tí ó fi ní òun lọ kódà tí àwọn ìdẹ̀bá ló ń lọ ní ìsìn tó bá gbọ́ ọmọ wa fún wa kò sí ẹni àní pọ́bí torí ọmọ wa làwa náà fi mójútó náà gẹ́gẹ́ bíi tí ọkọ rẹ̀ sọ́ọ̀lẹ̀ kó tó lọ so gbogbo tá a bá ṣe ní ìsìn torí ọmọ torí àwọn ọmọ ẹ̀ náà ilé ẹjọ́ tí wọ́n dá pé ẹ̀rọ sanwó tá a fi ṣe kiri tí nígbà tá a wà á tiẹ̀ wà á gbúrò wọn mọ́ tí a tún ní wọn ò sí sùkúù wọn ò sí ní kinní kankan ṣe mà nàìjíríà ti lé ní ìsìn anytime anybody ń jápa kọ̀dẹ̀ sí tí ò lè ṣẹlẹ̀ tí a bá lọ relocate síbi tá a lè ọ̀nà òlàfẹ́ gbégbà àwa méjèèjì yìí náà sì ní so ìtànfẹ́ àwọn ọmọ wa kan ní wa tàní access sí wọn àwọn méjèèjì. ó ti gbọ́ nǹkan sọ. Hmm. wọ́n sọ ọmọ kékeré mọ́. uzara ó tẹ́ ní ọdún mélòó báyìí fún mọ́ microphone dákun mo ra bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fún abẹ bá ń bẹ̀rẹ̀ sí díẹ̀ sí thirty thirty five lọ́dún ok ọgbọ́n nǹkan sọ. sọ̀rọ̀ sí. aláàjì ìyẹn ò lè work èwo ló lè work. nǹkan tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ní ìmáàdì pé àwọn ọmọ yẹn máa máa lọ sọ́dọ̀ wọn ending of the time tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ní ìmáàdì but now wọ́n sọ pé ẹni tí ìyá ẹ̀ wúyàn lọ́mọ ẹ̀ máa ń wúyàn tó ìgbà tán ti fẹ́ mi rí rárá rárá kán dúró ìwọ̀nba tọ́lọ́ba fún wọn lágbára tán rò páwọn lè fi ràn àwọn ọmọ yẹn lọ́wọ́ kán ṣe tán bá dẹ̀ láwọn ò ẹlẹ́dàá bàbá wọn náà máa pèsè so táwọn ọmọ wọn bá ti tó láti wá fún àwọn pọ̀ mú volunteer ara mi a máa máa pè wọ́n pẹ̀lú káàdì mi láti fi kí wọn lórí fún un gbọ́ pé èmi ò kọ́ ọmọ lọ fún wọn nǹkan mọ wọn dẹ free láti wá wò wọn wọn máa fẹ́ wá wò wọn anytime tó máa láwọn fẹ́ wá wò wọn wọn free láti wá wò wọn tó ti yẹ wọn ká má fi fún wọn máa threaten. àmọ́ ẹ̀gbọ́n tó máa ń sọ ṣé ó ti wúre báwọn ti fara mọ́ bẹ́ẹ̀. ẹ̀yin lẹ béèrè pé kí ló fẹ́ mhm. tóun fẹ́ ló ń sọ táwọn alájí fẹ́ làwọn sọ. thank you nǹkan yóò ní bàjẹ́ ẹ̀yin méjèèjì àti gun àwọn bàbá o àti gun tìyẹ náà o ẹ kò sẹ́ni tí a sì ń tẹ́ fẹ́ tọ́lá yìí méjèèjì ẹ wíire á wà bọ́ sáàrin méjì báyìí ìdí táyà òfin wíire ni pé ẹ mọ̀ dájú o ẹ sì gbọ́ ọmọ lọ́wọ́ rẹ̀ báà náà bí ìgbà tá a já lọ pò kété tó wá tó wá jàgbà lẹ́nu rẹ̀ pé ọdẹ máa jò kété lọ o kéékù ṣe pàjọ́ ọ̀fẹ́ jò kété ọdẹ rẹ̀ lọ́gbà olówó ẹ̀ lọ́gbà lẹ́nu ẹ̀ ah, ah. ìfẹ́ ọmọ ti yín lẹ ní tó báyìí lẹ̀ nífẹ̀ẹ́ ọmọ tẹlómi kọ́ bá kọ́ ọmọ ẹbí ni ó bi ẹnu ọkọ rẹ̀ ọ̀gbá tó bá wà láyé pé kó bó nǹkan mọ̀ nǹkan ló dá lọ́mọ wọn jọ níní. bẹ́ẹ̀ni alájí. Ah, ah, ẹ mọ̀ sí báyìí òfin ah, gan ọ̀faramọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni alájí. ìwọ náà ebe ló ebe ló nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ń bí lẹ́ẹ̀kan ó kórìíra ètò bá ní. mi kórìíra ẹ̀ àjà. ẹ ẹ lè má jà kéèyàn kórìíra yẹn. ọ̀dájú èèyàn ni ọ ọ̀dájú àbíamọ ni ọ ẹ̀yin àwa ni ẹ̀yin méjèèjì àgbàǹtẹ̀ sọ báyìí la ṣe ọmọ wà lọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí ìyá ọmọ ṣùgbọ́n tí wọ́n bá ti gbọ́lidé lọ́jọ́ friday fatima fatima fatima tí wọ́n bá ti gbọ́lidé lọ́jọ́ friday sátidé báyìí kọ́mọ ti dọ́dọ̀ àwọn bàbá nǹkan kan ò ní sọmọ rẹ ntọ́ sọ lẹ́ẹ̀kan mo ti correct ẹ̀ ń bi mo ti sọ pé tá a fẹ́ ya rẹ̀ lọ́mọ rẹ̀ wù ni ẹkún ló bá kun wa má wò wọ́n bí ìka o ẹkún ló bá kun wa ni mo ṣe ní ká mójú kú òun bí tó ti lọ tó bá ti kó ọmọ yẹn lọ àwọn ọmọ yẹn lọ ní ọjọ́ sátọ̀dẹ̀ yẹn báyìí wọ́n wọlé báyìí lọ́jọ́ friday kì í ṣe saturday wọ́n wọlé kọ̀la o lọ́jọ́ friday tí wọ́n bá wọlé next tí wọ́n wọlé tún lọ kó wọn saturday sunday tún wà pẹ̀lú wọn kí wọ́n fi padà sí school kí wọ́n wọlé padà lọ́jọ́ monday so orí yẹn ni ọ̀jẹ̀ kan mọ̀ pé wọ́n nílé ìyá wọ́n sì ní ti bàbá tán ti wá dàgbà dé stage kan fúnra wọn ni wọ́n sọ pé à ń lọ Òṣogbo à ń lọ ọ̀dọ̀ grandpa ìgbà yẹn fúnra wọn náà sọ pé ok o mo fẹ́ lo two weeks pẹ̀lú grandpa fúnra wọn ni wọ́n tún padà wá tán dàgbà dé stage yẹn it's not your responsibility láti dá wọn tọ́jú èèwọ̀ ni kí wọ́n mọ̀ tọ́jú wọn nítorí pé wọn sọ pé àwọn ò tọ́jú ọmọ àwọn. kìí sì ṣe ń tọ́ da kí wọn náà dá wọn wà mọ́ yàkọ́ ọmọ dá wọn tọ́jú condition kan nù. tí condition yẹn ò bá wá work àwọn ọmọ yìí ẹ jẹ́ á kó wọn sí boarding kẹ́ ẹ sanwó boarding wọn kọjá pé bóun ṣe ń láǹfààní àti lọ wò wọ́n lẹ́yìn náà láǹfààní àti lọ wò wọ́n tẹ́ ẹ sanwó ní bọ́dì tí wọ́n bá wà condition méjì nìyẹn a gbọ́dọ̀ deprive any of you ní right sí àwọn ọmọ yẹn ìyẹn kí o sì gbọ́dọ̀ sọ pé ọlọ́run mú igun kan ẹ ti gẹ́tẹ̀ bó sọ pé ọlọ́run mú yín pé kẹ́ ẹ go to hell lẹ́yìn náà gbọ́dọ̀ sọ pé kò náà go to hell ẹ jọ̀ọ́ o hmm. mo fẹ́ ká fìfẹ́ ṣe káwọn ọmọ ìwò tó gbọ́njú o mo fẹ́ ká fìfẹ́ ṣe káwọn ọmọ ìwò tó gbọ́njú o tí wọ́n bá gbọ́njú tán tí wọ́n wọ eighteen wọn ò ní right lórí ara wọn kò sì ní sẹ́nìkan tí ó lè pàṣẹ lé wọn lórí o ẹ dákun torí ọlọ́run. ẹ má wọn mọ̀ pé kórìíra ìyá àwọn o ẹ má jẹ́ wọn rí pé ò nífẹ̀ẹ́ àwọn èèyàn bàbá àwọn o wọ́n rí pé ò nífẹ̀ẹ́ bàbá àwọn nìyẹn o. bọ́mọ ṣètè mọ wáyé ọmọ mi ò gbé ẹ̀mí bàbá rẹ̀ wáyé ìní ò gbé ìyá rẹ̀ wáyé kò sí ọ̀rọ̀ tí ìyá fẹ́ sọ fọ́mọ mi ìfẹ́ bàbá rẹ̀ ní kò sí ọ̀rọ̀ tí bàbá fẹ́ sọ fọ́mọ mi ìfẹ́ ìyá rẹ̀ ni ó we have to be very careful. a ní ṣiṣẹ́ àṣedànù á jèrè àwọn ọmọ wa o. ṣé èwo la la conclude sínú méjèèjì ẹ ṣeun alájí ọlọ́run ní balẹ̀ iṣẹ́ ìjẹ́ lágbá ọlọ́run wàrà fana mọ̀nkánà àléyà òkè òkè ní ilé iṣẹ́ wọn lọ. ṣe the first option yẹn àfaramọ́ ní ọ̀dọ̀ tí a wà pé tí àwọn bá ti ní ọ̀lẹ́dẹ́ kọ́ máa kó wọn bó ní àwa máa kó wọn a wà ó yìí lọ́wọ́ máa kó wọn wá nítorí wọ́n bá fi kó wọn wá tí ó tún fi wá padà tún wá kó wọn lọ àṣírí gbogbo tá a sì ń ṣe lórí àwọn ọmọ yẹn tó ti yẹn ń rìn sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ọba sí pé bóyá a fẹ́ lọ àtìgbà bíi lọ́dọ̀ proprietress aláfẹ́ sanwó ọláwọn ọmọ sí ní skul lọ́dọ̀ òun bọ̀dọ̀ afẹ́ sanwó sí. now ta ti conclude nsìn skul táwọn ọmọ ọmọ lọ ẹ mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ wọlé nsìn ẹ jọ lọ ọbẹ̀ ni ó ti yé yín ó ti yé ibi tó bá yẹ kí ìyá sáyẹ̀nsì yóò sáyẹ̀n ibi tó bá yẹ kí bàbá sáyẹ̀nsì ẹ sáyẹ̀n yóò fi nọ́mbà rẹ̀ lẹ̀ ẹ̀yin náà fi nọ́mbà yín lẹ̀ àwọn proprietors àbí proprietor wọ́n mọ̀ wípé it's not a sole responsibility tiẹ̀ àbí tiyín nìkan anything tó bá jẹ mọ́ ọmọ bá ṣe ń pè ni wọ́n máa pè yín náà inú òjẹ́ kó náà lè sinmi kó sì face life ẹ̀ she is a very young girl very very young girl tó sì tún ní ọ̀nà tó pọ̀ láti lọ nínú ayé inú kó sì láǹfààní àti focus yẹn náà ló ní ó fi tọ́jú àwọn ọmọ ni ó fi ṣe dáadáa. aláyé sa ẹ ṣeun bẹ́ẹ̀ ti wí yẹn náà náà lẹ wí. ẹ rí i pé mo fẹ́ sọ kinní kan ní ìsàfi tí ẹ bá fi òtẹ́ lé tí ọba ní pé bóyá tẹ́ ẹ̀ bá ṣe báyìí báyìí báyìí ni ọ̀dọ̀ wọn ní ti ń wọ̀ kò lè wọ́ lọ́wọ́ ah, wa. lójú gbogbo ayé lélẹ́yìí. kò lè wọ́ kò lè lágbára lọ́wọ́. kò lè wọ́ mọ̀. Fatima use the mic. gbẹ́nu sí i. so o ti faramọ́. mi ok. mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín alájí. madam. ìgbà tẹ́ sọ pé káwọn ọmọ lọ sí boarding school tó bá ti di ní holiday ìbùnà máa wà no wọn fara mọ́ wọn ni ká mọ̀ ló bọ́dì ká lò tó ní day school yẹn. èmi ò fara mọ́ day school nǹkan tó mú option kan mú tí bá sọ fún pé mo fara mọ́ irọ́ ni mo pa fún mi. why why. reason tí mo fi fara mọ́ ni pé àwọn ọmọ yẹn wọ́n máa lọ mọ́dúrásà tó mi ìdẹ̀lẹ̀ kó wọn lọ fún wọn ní dúró vacation. mọ́dúrásà mi lọ́dọ̀ tí a náà. mi ìdẹ̀ kó wọn lọ fún wọn tí máa sọ pé màá kó wọn lọ. mọ́dúrásà mi ló ṣògbó. mi ìdẹ̀ kó wọn lọ tó mi ìdẹ̀ níláì kí n parọ́ sọ tó yí pé mi kì í parọ́. ó ti so mi lè kó wọn lọ holiday. Fatima try láti how smart má dẹ̀ try láti uh, láti pera ẹ ní try láti calm down ó dọ́mọ bí o àwọn ọmọ yìí sọ ọmọ bàbá rẹ o ọmọ ọkọ rẹ ni o ó dẹ̀ bímọ fún mi don't be too powerful kí ló tó máa lọ madrasa fún wa is there any way to madrasa ò sí how many week ni ọ̀lídé eh, tó gùn jù nísìn three weeks lọ́lídé tó gùn jù why are you behaving like this what's what's what's the madrasa what's the madrasa ṣé kìrìsìtánì ni wọ́n ni adama muslim ah ah madrasa tọ́lọ́ fa àlùbáríkà sílẹ̀ rẹ̀ tí ẹ bá fi bẹ̀rù ọlọ́run ṣe fa kí ló tó fẹ́ gbàgbé bẹ̀rù ọlọ́run why you doing this what madrasa How how how could that be an excuse for you come off it ọba tó pa ọkọ rẹ ọjọ́ lẹ́mìí ẹyin lọ́dọ̀ ni náà o sì ronú gbàtí wà tọkọ rẹ jọ ń dùn mọ́ra yín lórí ẹ̀ ń dájọ́ àwọn òbí ẹ̀ báyìí be careful it is not done ayé ò rí báyìí náà lọ́tún gbogbo ayé ló ti ń lágbára báyìí. alájí mi ìdájú wọn fúnra mi ni mo choose end of the day. so why no no no forget seven na tún sọ yìí àti parí gbogbo tó wà nílẹ̀ wájú gbogbo àgbẹ̀ okay did osun wọn wọn lọ madrasa nígbà tó mú end of the time the other time. wọn lọ torí wípé mo èmi rí wípé èmi ṣèfẹ́ wọn but wọn dẹ̀ tán ní other side kí ilé máa kọ́ ọmọ lọ fún forget that they will come and pick wọn wá máa kó wọn wọ́n wá máa kó wọn you don't have hundred percent right on those children ṣọ́ra sọ orí ara rẹ ìyá rẹ bá sọ̀rọ̀ sọ orí ara rẹ be careful can't you be wise can't you be reasonable ó lè sọ̀rọ̀ síbò kàwé ọdún ọmọ bíi wọn lọ́dún wọn nìkan lọ́lọ́mọ ni sọ̀rọ̀ lọ pọkọ rẹ ni kọ́mọ lè jẹ́ tiẹ̀ nìkan so why you talking like this sọ̀rọ̀ lọ pọkọ rẹ ni why why you behaving like this be sensitive come off it ò lè lọ kọ́ ọmọ fún wa ó dẹ̀ insist àwọn làwọn gbọ́ ọmọ àni wọn ní kànú ìwọ náà lè lọ kọ́ ọmọ fún wọn lọ́mọ sùn jẹ ọmọ pé wọn nìkan ló bí wọn lọ bá rẹ̀ sùn tó fi bímọ. Ah, ah. àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́yìn báyìí wọ́n lọ ìpọ́ àgọ́ ọlọ́gbọ́n wà nù wọn ni ẹ̀ẹ́dẹ̀ bá sọ̀rọ̀ ni sẹ́fẹ̀ tó wá ni was that your decision before you left home sẹ́fẹ̀ tó sọ́kẹ́ tó máa bọ̀ nìyẹn. Fatima kò possible kò possible má fogun sínú ayé rẹ kò possible má dá wàhálà rẹ sí rẹ lọ́rùn don't start what you cannot finish kò possible be wise be reasonable be sensitive kò possible you need to talk before we leave this program tonight it is not done. pé ìkọ́ba sọ fún ẹ pé that is how you should ntí ọ̀sọ́ nìyẹn ó dọ̀rọ̀ ẹ̀mí papọ̀. àmọ́ bóyá Fatima ti lọ́kọ mi bí ó sì tí ì lọ́kọ mi náà yọ padà lọ́kọ mi ni ṣé o fẹ́ sọ àwọn ọmọ rẹ dọ́mọ ọkọ mi tó bá ọmọ yẹn ọmọ tí wọ́n dọ́mọ ọkọ mi tó bá fẹ́ ni wọ́n ṣe ní right ọmọ wọn i don't know. bóòlù sì wá fẹ́ kí wọ́n rí wọn bóòlù sì fẹ́ káwọn ọmọ yẹn náà get used pé wọ́n mọ ilé bàbá wọn wọ́n mọ ilé ìyá wọn ṣé àwọn nìkan máa wá àbí ẹ̀yin lẹ́ẹ̀ máa kó wọn lọ. tí wọ́n bá ti fẹ́ wá kán wá máa kó wọn kán bá ti họlidé tí wọ́n bá dẹ̀ ti parí họlidé máa lọ wọn. ṣùgbọ́n aláàjì nǹkan wà o wọ́n máa kó ọmọ mi fún ẹnìkan kan látọ̀dọ̀ wọn wọ́n máa sọ wípé bóyá èèyàn kan náà fẹ́ kó. a ní sọ gbogbo ohun tó o bá fẹ́ sanu tó mọ gbọ́ Fatima o sẹ̀mí lálẹ́ yìí o sẹ́ni tó dùn mí wàá sọ àwọn nǹkan tó o bá mọ̀ pé òun tọ́jú tí bá wọ́n bí ọmọ rẹ̀ a gbọ́dọ̀ endanger ọmọ rẹ tó wà pé danger kan wà nbẹ you tell me a fi gbogbo ẹ̀ lélẹ̀ a fọwọ́ sí ibi kan tó kú òǹbí àwọn ọmọ yìí gbọ́dọ̀ mọ wà ń bí o sáwọn ta ni ọkọ ọmọ fún yàrá ni mọ́nítọ̀ wọn ni ah, sáà ni mọ́nítọ̀ àwọn ọmọ sáfẹ́ endanger ayé ọmọ rẹ ni tí o mọ̀ pé bá a ṣe ń sọ pé kọ́ ọkọ ọmọ fún wa ẹrú tiwa lórí lórí tiwa náà ni ah, ah, sọ pé kí n má bínú wọn náà má bínú mo sọ̀rọ̀ sí ọ. ṣùgbọ́n aláàjì gẹ́gẹ́ bí n tí wọ́n sọ lẹ́ẹ̀kan tẹ̀yìn tẹ correct ẹ pé ẹni ẹni afẹ́yà rẹ̀ látìgbà wọn ti débì lónìí wọn kí wàá kíra o ilé tèmi ni wọ́n sì ti máa wá wo ọmọ wọn ní gbogbo ìgbà wọn àmọ́ ń tọ́mọ wọn jẹ́ o ṣé tí wọ́n fi san oore nìyẹn hmm. ṣáwọn èèyàn mọ́ọ́re wọ́n wá ní ọmọ hmm. burúkú ṣe é fẹ́ èmi là burúkú tí ò ṣe é fẹ́ káwọn wá dá lọ́dọ̀ ara wọn bá <laughs> káwọn méjèèjì wúlò báyẹn ṣé wọ́n mọ́ọ́re tó mọ́ọ́re I love that I love that tó mọ́ọ́re mama orí mi ń bì látàgò káàbọ̀ lọ́sọ̀tà àti débi mama mama mama mo like mo like bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí ẹ má ti sọ nǹkan kan o mo fẹ́ ẹ sọ ẹ sọ tí bá ń dùn yín o. bó ṣe ń dùn mí nìyẹn ó tẹ̀ mí o torí pé péèyàn ṣe dáadáa wàláhì kò sí bí ẹlẹ́dẹ̀ wà ń bí ọmọ àlùbáríkà lọmọ wọn hmm. ṣé yorùbá mi ti yẹn yín torí pé ọmọ tó nítìjú ni hmm. ṣé ti yẹn yín ìgbà tó síkì yìí tí mo gbọ́ èmi gan pè wọ́n lórí fóònù pé ẹ gbé lọ sọ́sítà tí wọ́n bá purọ́ àwọn nu ọlọ́run ṣé ti yẹn yín pé ẹ gbé lọ sọ́sítà ìgbà wọn dẹ̀ láwọn gbé lọ sọ́sítà tí wọ́n sọ fún wa mo dìde mo pèyàwó ẹ̀ ẹ jẹ́ àlọ́ wò ó wọ́n mm. ní mò ń tẹ̀lé kì í ṣé ilé olóògùn ni mo tẹ̀lé wá ni mo tẹ̀lé wá wò ní ọsítù ilé Ifẹ̀ mo débẹ̀ mo ń sunkún ni toró mi jẹ́ àbí àmọ́ bọ́ lójú mi torí kò sẹ́ni tí ó bìrù ọmọ tó tó bá tí ó pè kó fòsànlẹ̀ kò kú mm. Mm. tó ti ń lé ní aláàjì gbogbo wa la bí a mọ̀ ẹni bá ní kíta ẹni ẹlẹ́ni ó kú àdúrà tó ṣe fún tiẹ̀ náà nù ẹ má wulẹ̀ fún lépè ó ṣàdúrà fún tiẹ̀ ni ṣùgbọ́n ẹni bá ro rere sọmọ ọlọ́mọ ó ṣàdúrà fún tiẹ̀ náà ni ṣùgbọ́n ṣé tí ẹnìkan bá wá tí nǹkan kan bá sọnù sódì gbogbo kíkún gbogbo tara yòókù òkú ni hmm. ìtì ń bẹ lọ́wọ́ wọn nìyẹn hmm. tí wọn bá dẹ̀ gbẹ̀yìn sọ́ọ́lẹ̀ ìfẹ́ ò lè sí hmm. alájì yorùbá jọ ni gbogbo wa. ó yé mi ó yé mi dáadáa. tí wọn bá ti gbẹ̀yìn sọ́ọ́lẹ̀ ní kọ́kọ́ ìfẹ́ ò lè sí ṣùgbọ́n tí wọn bá ti gbẹ̀yìn sọ́ọ́lẹ̀ ṣé bí wọ́n wálé wọ́n wálé wa tẹ́lẹ̀ látìgbà tí bàbá wọn ti kú wọ́n wà wọ́n ṣe dáadáa èmi náà ṣe wọ́n dáadáa àwọn ni wọ́n dúró yìí tí wọ́n bá dáná ọlọ́mbora lókù tí wọ́n bá dẹ̀ parọ́ déèyàn ò mọ̀ ọlọ́run mọ̀ hmm. ntẹ́ dáadáa ọlọ́run ó tù dá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ntí òye gbogbo wa ọ̀ràn sọ lọ́run. ẹ ó ti dà bẹ́ẹ̀ mama ó ti dà inú mi dùn tẹ make point yín ẹ torí pọ̀rọ̀ tẹ sọ yìí ọ̀rọ̀ kí nǹkan tán ni tẹ́ ẹ bá fi sínú tẹ́ ẹ lọ a fi fèjò sórí òrìlè sùn náà ni ó yá mama. alájí yóò dáa fún yín ṣe é rí lóòótọ́ náà wá tí wọ́n bá a ṣe rí àmì kí wọn mi parọ́ mi kí wọn torí pé látìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ twelve times la ṣe lọ ilé wọn kọ́rọ̀ yẹn yanjú kí ló dé irú irọ́ tó pa lálẹ̀ tí ò ti sọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní tó ọ̀tọ̀ ní irọ́ tó pa ní sálẹ̀ sílẹ̀ ọ̀tọ̀ ní tó pa ní ìsìn níwájú ọlá àtẹ̀yìn tábàdé yẹn nífẹ̀ẹ́ ìyàwó ọmọ mi ní méjì mo nífẹ̀ẹ́ rẹ̀ débi pé gbogbo àwọn tó yí mi ká sì mọ̀ ńgbà tán gbọ́dọ̀ wọn ní àwọn ọmọ pọ́mọ ilé ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ pọ́mọ ilé ṣe bẹ́ẹ̀ láàárín ẹ̀ méjèèjì láhùn kí ló dé tí èrè wo ni mo fẹ́ jẹ òun ní nìsín ọmọ tọ́lọ́run fún mi òun ló lọ yẹn àwọn tí wọ́n fi ń ṣàdúrà pé yóò rí báyìí yóò rí báyìí ẹ fọkànbalẹ̀ ní sùúrù àwa ń pè wọ́n à ń pe Fatima kò gbé ẹ wá lèmi ṣe ṣe pé proprietress bóò ni mo ṣe mo wá fẹjọ́ sùn mọ̀mọ́ pé mọ̀mọ́ mo ń pe Fatima kò gbé o holiday ni wọ́n bá wa ṣàdéhùn pé káwọn ọmọ wa lọ́dún ẹ̀ obìnrin lèmi náà mi ì lè sọ pé kí n já ọmọ gbà lọ́wọ́ rẹ̀ ipe kò ṣe bẹ́ẹ̀ nígbà tó yẹ pé a tún wá agree pé káwọn ọmọ lọ dédé káwọn lọ school lọ́dọ̀ rẹ̀ nígbà tó ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ kí bàbá wọn tó kú a wá ń pe mọ̀mọ́ mọ̀mọ́ wá ń ṣàdé mọ̀mọ́ wá ń fún mi létí pé nígbà tí ìgbà tẹ́ ẹ̀ rí proprietor pé mọ́ tí Fatima ò gbé lẹ̀ wá mọ̀ pé ó yẹ kẹ́ ẹ pe àwọn mo ní hà mọ̀mọ́ ńgbà tẹ́ mọ̀ pé mo pe proprietor tí ò dùn mọ́ yín nú ẹ̀yin náà lè pè mí wípé ìyá o kí ló dé tá ẹ fi ń pe proprietor tẹ́ ẹ pè máa sì ṣàlàyé fún yín á sọ mi ì nífẹ̀ẹ́ sẹ́rí àwọn nǹkan kan wà tó kọjá wa tọ́lọ̀ ti program so program ọlọ́run ìjókòó wa ń bí lálẹ́ ṣe ti gẹ̀tẹ̀ so ẹ jẹ́ ká kúrò lórí yẹn ẹ wá jẹ́ kí n lọ báyìí ẹ kí n dákun ọkàn yín o ọkàn yín rárá ọ̀rọ̀ àwọn obìnrin ni o ẹ bẹ́ẹ̀ wọ́n rojọ́ bí obìnrin wọ́n rojọ́ bí obìnrin you are right wọ́n bàbá ń rojọ́ bí obìnrin ọkàn yín rárá ẹ jẹ́ ń ṣe láàrin àwọn ìyá méjèèjì àwọn lọ̀rọ̀ kan tí àárín wọn bá ti tò àní problem. ẹ bá pọ̀lọpọ̀ nǹkan nìyá ìyá àtọmọ yìí ti jọ ṣe mama ẹ ah, ah. kó o kú ẹ foríjì mi o bí tá ẹ ti kó kú ni ẹ̀yin ọba gbàpọ̀ ọmọ yín ò kú. òun gan mi lójú oorun ó sọ fún mi ó ní kí n má sọ fáwọn èèyàn pé òun kú mọ́ kí bọ́ọ̀ tọ́jú àwọn ọmọ mhm. ọmọ láàsì ní tòsí. Hmm. ẹ mọ ẹ mọ àwọn tó ní ẹ tọ́jú ni obìnrin ìwà náà tó ní ẹ tọ́jú tẹ ẹ bá jẹ́ pé ẹ fẹ̀mí sí pọ́ ọmọ yín ò kú tẹ ẹ fẹ́ lé ìsọmọ ni òun lẹ́ẹ̀mọ pé skul tẹ́ ń pè òun lónìí kẹ wá pé ah, kò gbé mò ń pè kò gbé ni mo fi ń pe skul nígbà tẹ́ ẹ tún wá pe skul tán tẹ́ ẹ ráwọn ọmọ yín bá sọ̀rọ̀ ọkàn yín ti balẹ̀ ẹ tún wá pò náà ẹ tí ì ọmọ yín bá sọ̀rọ̀ tán. alhaji ma fíríǹgì ìkúnnù sẹ́ẹ̀tì wa yẹpẹyẹpẹ tá à ń pè tí ò gbé. no kó tó di pé ẹ ń pe skul àbí lẹ́yìn ìgbà tẹ́ ẹ ń pe skul. àti ń pe skul ti pẹ́ kọ́kọ́ rẹ̀ tó kú láti ní nọ́mbà pàtẹ́sì àti hmm. ń pe skul tẹ́lẹ̀. màmá òṣìṣẹ́ mo ara tẹ́sì náà ni tó sọ yẹn torí ń gbà tó tó sọ fún mi pé ibi tá a ti ń bá àwọn ọmọ sọ̀rọ̀ bá a ṣe fẹ́ end up kọ́ yẹn lọ́mọ ní grandma ẹ má tí ì lọ ẹ má tí ì lọ mọ́mọ́ ọmọ yẹn sì wà bẹ́ẹ̀ o kí ni déètì Aisha mo sọ kí ni kí ni mo sọ oṣù ó ní kí ni déètì tán mo sọ mo wá wò pé ah bó ṣe mo ṣe wá sọ yẹn lẹ́yìn rẹ̀ mo ní ọlọ́mọ ṣe o fúnra rẹ̀ ló pè ń jọ náà látìgbà náà tí mo ti wá pè padà kò wá gbé mọ́ gbọdọ jẹ nta ẹsẹ pé orúkọ táìmù àti déètì tó béèrè tí èsì pé o fẹ́ lò. màmá kí ló dé tẹ ẹ sọ bá ọ ní nǹkan sọ yẹn. ẹ̀rù ló bà mí. ọmọ kan ibẹ̀ ní ẹ̀gbẹ́ ilé wa ilé tó ti wà lọmọ yẹn wà só ti yé yín ọmọ yẹn wà ń jẹ Aisha wọn wá ń ṣe birthday fún ọmọ yẹn só ti yé ní ẹgbẹ́ wa ni òun náà lábúrò Aisha. Hmm, àwọn ọmọ àbúrò tó òun náà èyí ọkùnrin kékeré yẹn ló ń sọ bẹ́ẹ̀ pé òun náà lábúrò Aisha tábúrò tó náà bá fẹ́ ṣe birthday só ti yé hmm. lọ́fi wá ní à àbúrò rẹ wo ni ó ṣe birthday ó ló wà níbí báyìí. Hmm. òun ó tiẹ̀ béèrè birthday rẹ̀ ìní ọ̀rọ̀ tó ń sọ yẹn fi wáyé kí ni mo fẹ́ kí la fẹ́ fún kí òbí ọmọ mi ṣe. kí ló dé lẹ́yìn ìgbà náà tí mò ń pè tí ò gbé kọ́ ọ̀rọ̀. kó lẹ́yìn ṣe wá ronú lọ ọbẹ̀ ọ̀hún. ṣe ìpọ́kọ̀ rẹ dúdú. máa ń ronú ọkàn yín lọ́dún ọkàn yín dúdú. ọkàn yín lọ́dún ọkàn yín bàbá dúdú ni. ẹ ní máa ṣe báyẹn sí i. ó ti tó ó ti tó. sẹ́yìn ń pè mí bí mo ṣe ń pè mí. sẹ́yìn ń pè mí bí mo ṣe ń pè mí. Eh? mo ah, oh it's alright it's it's alright. sábàlá it's alright. mo tún sẹ́ndì owó fún amóní ẹ máa pè mí ẹ máa pè á wọn ni kí làwọn wá fẹ́ pè yín sí. it's alright. yes yes. baba o it's alright it's alright alhaji nítorí tòde tẹ́lẹ̀ ẹja kun ọdọ wọ́n ní ọdún mi ò kí wọ́n ní mi káwọ́ lẹ́nu ní àwọn ọ̀rẹ́ sọ hmm. ah, mi ò lè kí wọn fatima rí mi ṣẹbẹ́ mi ni bàbá ọkọ rẹ̀ kí ni kọ́ ẹ kó ṣe fatima òkì lórí orí ìgbìmọ̀ mi ọ̀rọ̀ àná àti orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ o kì í. ibi tẹ́ jókòó sí ìṣẹ̀kọ̀ fọ́rí wọn bẹ̀ bọ̀ gbàmà ni mo rí àti àwọn mọ́mì tọ́tẹ̀. so tọ́fà nìyẹn o. bí mo ṣe kí wọn gbàmà ọ̀gá mi lọ. ìgbà tí mo dẹ̀ wà á mọ̀ fún kí wọn mú ní àkàtúntà ah, bẹ́ẹ̀ ni ah, ẹ̀yin àti gbàmà àwọn àti gbàmà ní bíbá yìí hmm. ọmọ náà wà láàrin wọn àwọn dámi ló gbogbo àwọn tó kù ló dámi ló ibi tí grandpa jókòó sí dáàdi yìí wà ń bẹ hmm. mo dẹ̀ lọ kí wọn ah. ẹ kú jókòó sa ẹ ká sí grandpa ò dámi ló ibẹ̀ ni mo ti wá sọ fún ah. ọ̀rẹ́ mi ni mo kọ́ wọlé wọ́n sọ fún wípé mo máa kí grandpa mo kí grandma kan dáhùn o wọ́n wá sọ wípé àwọn gan kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn kan kí àwọn <laughs> mi ì so tèmi ò fi kí wọn. sọ bẹ́ẹ̀ mo ní mo kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ò kí wa wọn rẹdí láti wá bá wa jà láti dìgbò. it's all right ẹ jọ bàbá bàbá ẹ ṣe sùúrù. ẹ màmá ẹ má bínú ṣùgbọ́n àná yín ni wọ́n ẹ̀yin lẹ fẹ́ ọmọ wọn ṣùgbọ́n ọmọ wọn ti di ọmọ yín. mo gbà bẹ́ẹ̀. ṣe ti gbọ́. níjọ́ àkọ́kọ́. disin disin hmm, báyìí. sí àmọ́ mi ọmọ mi tó bímọ tó wà lọ́wọ́ rẹ̀ fún mi náà ni ọmọ yín ni Fatima disin ẹ dákun torí Ọlọ́run tá a bá ríbi tó ti sẹyìn mo mọ̀ pé ẹ ní mọ́jẹ́mọ́jẹ́ kan lọ́kàn ní inú yín tí ń dùn yín jù bẹ́ẹ̀ sì wáyé òjú ọ̀rọ̀ etí dídì lọ pẹ̀lú gba aṣọ ẹ ti bẹ́ẹ̀ tẹnu mọ́ mo rí pé ẹ ṣé lóòótọ́ ló fi ń dùn yín. it's all right mama ṣé wàá rí ẹ wá bá mi ṣe àtúnṣe lọ́dọ̀ ìyá ìyàwó yín torí pé ẹ̀yin lànà o ó ti yẹ yín màmá ẹ̀yin náà ọmọ yín ibi ó ti lọ́kọ ni ẹ̀yin méjèèjì ilé ẹjọba ń fọwọ́sowọ́pọ̀ báyìí tí àwọn ọmọ tá à ń sọ yìí tí wọ́n fi yàrí ẹ fi bàbá alẹ́ o ẹ fi bàbá lẹ̀ etí bàbá rí kan ṣe ẹ̀yin méjèèjì gbogbo tí màmá yìí ṣe ẹ bá ń foríjì wọn gbogbo tí wọ́n ṣe ẹ̀yin náà ẹ bá ń foríjì wọn ẹ dákun torí Ọlọ́run ṣe é rí pé ọmọ yìí kódà bí bàbá rẹ̀ wà láyé kò ní bàbá rẹ̀ ò ní ní hẹ́ẹ̀sẹ̀ tó màmá rẹ̀ ìyá tí sì ń lọ jókòó tọmọ rẹ̀ bá fẹ́ bímọ <laughs> n ò rí tó burú ń bẹ o ah, bẹ́ẹ̀ náà <laughs> ẹ pé ọkàn yín àbí ọmọ yín fẹ́ bímọ lẹ́bàá máa ṣe fàájì kí kò sí tó burú bẹ̀ ni mo rọ́bà yín clear yẹn kò sí tó burú bẹ̀ ṣùgbọ́n bá a bá sì ń bínú síra wa a help àwọn ọmọ kéékèèké yìí o ẹ jẹ́ kí àwọn ọmọ eléyìí àtàìṣà kí wọ́n ríra wọn pé ẹyọ kan làwọn kí wọ́n jọ wà. nígbà bá wa sọ ọlídé tí wọ́n jọ ṣeré papọ̀ tí wọ́n wálé rì tí wọ́n gbádùn báwọn ṣe jọ ṣe. ìní Aisha náà mọ retí pé òun ò ráwọn ẹ̀gbọ́n òun ni làwọn ti bí náà mọ ọkàn wọn mọ fara wọn bí wọn ó ti jọ dàgbà nu. irú ẹ̀mí ti ń bẹ nínú ọmọ tó ní ẹ̀yin ṣe bẹ́ẹ̀ di Aisha náà láìsà mi yẹn ó kú òun bẹ́ẹ̀ o. ẹ̀mí ìfẹ́ ẹ̀mí pé bàbá wọn fẹ́ wọn ọjọ́ mọ́ fìfẹ́ lónìí if there is any other èrè àṣà ti ṣẹra wa lálẹ́ yìí àbí bífọ̀ alẹ́ yìí tá a bá fẹ́ kí n tá a fẹ́ tẹ̀ wá lọ́wọ́ ní ti dáadáa ẹ jẹ́ àgbàgbé ẹ̀. bàbá hmm? gbogbo ìwé tẹ̀ mú kì í <laughs> ah, mo bá fẹ́ fi fàtẹ́gùn náà lè fi mu wá. bàbá kọ̀wé bàbá mọ̀wé <laughs> bàbá mọ̀wé <laughs> kọ̀ gan. so ẹ mọ ẹyin náà ẹ sì ń bínú àbí ẹ má bínú mọ mama ẹ sì ń bínú ẹ má bínú ẹ bá ń fa Fatima mọ́ra kọ́kàn rẹ̀ ó túbọ̀ balẹ̀ kó wa concentrate kó lè concentrate ẹ dákun torí Ọlọ́run torí pé òun náà nìsín ẹyinra kan kí ni òun náà yẹ káàánú tiẹ̀ náà ṣe wà at age of thirty five ọwọ́ adẹ̀ntì ọ̀lọ́kọ mọ́ òun náà ṣe yóò tún wá tẹ́rù díẹ̀ rù torí òpó òun ti dì tẹ́lẹ̀ ṣé wọ́n wá lè dàbí bó ṣe dì tẹ́lẹ̀ ni kò lè dàbẹ́ àbò múra pé ìgbà kékeré làwọn jọ lò ó lè mọ̀ pé ìgbà kékeré làwọn jọ lò kó go into such eh, journey ẹ dákun torí ọlọ́run inú tiẹ̀ náà ọmọ bàjẹ́ bínú ẹ̀yin tẹ́ bí ọmọ ṣe ń bàjẹ́ inú tiẹ̀ náà ọmọ bàjẹ́ ẹ dákun torí ọlọ́run ọmọ àwọn ọmọ ẹ lọ́lọ́run ó sì fi tù wá nú láṣẹ ọlọ́run ọlọ́run ó tù wá nú ọlọ́run ó tù wá nú Fatima pẹ̀lẹ́ àwọn ọmọ rẹ ọlọ́run ọbọ̀ wò wọ́n ọlọ́run sì ní dààmú ẹ̀ ogun kógun ò ní borí ẹ̀ kò sì ní borí àwọn ọmọ rẹ náà ọlọ́run fi sọ ẹ̀ sọ yín pẹ̀lẹ́ fọkẹ́ balẹ̀ ó rí wípé ayọ̀ ni ó padà jẹ́ anytime tó bá ti wá ní nǹkan kan bá ti tó bá ti notice nǹkan kan àbí ó fẹ́ káwọn ọmọ ẹ lọ gan jẹ́ ká gbọ́ ó ti yé àwa náà fẹ́ mọ̀ mọ̀ nípa bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ jẹ́ ká gbọ́ nǹkan kan ò ní sáwọn ọmọ rẹ̀ láṣẹ ọlọ́run ọkàn ẹ̀ balẹ̀ tí nǹkan kan bá fẹ́ change yàtọ̀ sí ní tá a sọ yìí ẹ̀yin náà jẹ́ ká gbọ́ kódà báwọn ọmọ bá dọ́dọ̀ yẹ pé wa àwọn ọmọ wa ti dé o tí wọ́n bá ń lọ padà àwọn ọmọ yìí ti ń lọ o títí wọn sì yàrá lágbára ọlọ́run ọlọ́run sì bá lọ́ra ẹ̀mí yín tẹ́ fi jẹ wọn tí wọ́n fi jẹ́ èèyàn lójú ẹ̀mí yín ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ rà wọn yẹsùn yẹsùn. iléeṣẹ́ yóò ní bàjẹ́ àmín iléeṣẹ́ yóò ní bàjẹ́ àmín bèrè ṣé kò sí fọ́mà sọ́ǹpù.